ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàjọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amadi lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ tí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ́ dájú kúrọ̀ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọṣọ́wa káàmẹ́dì pèpè ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti shehu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìbọ́rin nìyà ó kúrọ̀ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin tá a láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. ara wa ni onítúbí bó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí bó ti wà yí ara wa ni èèyàn ara wa ni onítúbí bó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ń lè rẹ̀ yìí túbí máa ń lè yìí ó lè kó sẹ́yìn bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó lè alájàlá ló púpọ̀ àti sẹ́yìn bàbá ló púpọ̀. Lọ́sùn náà ó lè fẹ́ mọ̀ sí ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ lọ. ara wa ni onítúbí ó ní wáyé ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ṣe rẹ̀ ni tó fi máa ṣe rẹ̀ ni ó lè kó sẹ́sì bá àbọ̀rùn ó lè wọ́n tó yára yàrá. ó lè tó lè tó lè mẹ́ta ní ẹ̀rọ púpọ̀ ó lè tó lè tó púpọ̀. lọ́sọ̀rọ̀ náà ó lè tó lè tó àjọ ẹ̀rọ tó lè tó lè látàrí àdéhùn kan kíkà. kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe ara wa ni onísùfì wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí sófin máa ń ṣe rẹ̀ ni sófin máa ń ṣe rẹ̀ ni ó lè kó tẹ́sí bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó jálá jálá. ó lè ó lè ó lè nípa sí ẹ̀rọ púpọ̀ ó lè nípa sí ẹ̀rọ púpọ̀. lọ́sùn ọ̀gá ó lè nípa sí ẹ̀rọ púpọ̀ ó lè nípa sí ẹ̀rọ púpọ̀ ó lè nípa sí ẹ̀rọ púpọ̀ ara wa ni onisufi bó ṣe wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onisufi bó ṣe wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onisufi bó ṣe wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onisufi bó ṣe wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wá ní ara wa ni onítúbí bó ti wà yìí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onítúbí bó ti wà yìí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onítúbí bó ti wà yìí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onítúbí bó ti wà yìí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onísùnfì wọ́n ní wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí sófin máa ń lè rẹ̀ ni sófin máa ń lè rẹ̀ ni ó lè kó sẹ́jú bá àbọ̀ ó lè wọ́n sójú alájàlá. ó lè tó lè alájàlá ẹ̀rọ yìí onídọ̀dọ̀ yìí yóò fi ní ra yóò máa ṣe eré ẹ̀ lọ fúnra rẹ̀ yóò sọ rẹ̀ túnfì túnfì máa ṣe rẹ̀ ni túnfì máa ṣe rẹ̀ ni ó lè kó sẹ́yìn bá àbọ̀rùn ó lè wọ́n tó jálajàla ó lè tó lè tó lè tó lè tó onídọ́dọ̀ ẹ̀ onídọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ fúnra rẹ̀ ló ń kọ́ ẹ̀. ara wa ni onítúbí wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ara wa ni onítúbí wọ́n ti wà ní ara wa ni ẹ̀yà wá ní. ó fi tó fi máa ń lè rẹ̀ yìí tó fi máa ń lè rẹ̀ yìí ó lè kó sẹ́yìn bá àbọ̀rọ̀ ó lè wọ́n ni kò ní tó fi ó ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní tó fi ó ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní tó fi ó ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní tó fi ó ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní tó fi ó ti wà ní ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ó ti wà ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí bọ́ọ̀dù wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí tóbi máa ń lè rẹ̀ ni tóbi máa ń lè rẹ̀ ni ó lè kó sẹ́yìn bá àkọ́rọ̀ ó lè wọ́n tó yára yàrá. ó lè ní ó lè wọ́n tó yára yàrá ó kọ́ àìsàn ìlà pẹ̀lú púpọ̀. lọ́sùn náà ó lè gbé lọ́sùn àjọ ẹ̀ ló ló lè gbé lọ́sùn àjọ ẹ̀ tó kọ̀ sí ká. onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ fúnra ẹ̀ ló ń pọ̀ ẹ̀. ara wa ni onítúbí ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní ní àsìkò tí a wà yìí ní alẹ́ ọjọ́ òní tí í ṣe alẹ́ sábtì mọ́júmọ́ sábtì. alẹ́ sábtì mọ́júmọ́ sábtì. déètì òní ni ọjọ́ kejìlá ọjọ́ kejìlá oṣù kẹta oṣù rọ̀bí àlẹ́ awwal ọdún 1444. mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV. mo kí wa káàbọ̀ sí orí ètò wa. àsòfíà zatu tọ̀ríkọ khalafat al-islam ẹ̀sìn súfí onítọ̀ríkọ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ sheikh zikrullah Shafi'i hafizahullah nípa Sufiya episode fifty seven àlàyé lórí ọ̀rọ̀ Sheikh Zikirulai Shafi'i. àfa àwọn TMC worldwide episode 57. kí n tó bọ́ sí inú agbami ọ̀rọ̀ ẹ dákun tí ẹ bá ti rí àwọn olórí pupa tí wọ́n ń ti orí pupa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹni rí ẹ̀yin máa bá mi fi love àti like kẹ́ máa fi dá a padà bákan náà bákan náà kẹ̀dẹ̀ máa ṣíà prógrámù yìí kẹ̀dẹ̀ máa ṣíà prógrámù yìí ọwọ́ mi ló ń dí àwọn tí ń torí pupa yẹn ó yẹ kí n ti díl pẹ̀lú wọn technically àmọ́ ọwọ́ mi ń dí. so kò sí ààyè fún kí n ṣe máa wo àwọn wo ló ń tẹ orí pupa tàbáwo ní ń kọ ìkọkúkọ ní kì í ráàyè yẹn àmọ́ lọ́n dá ọmọ ọgbẹ́ kọ́ dí pẹ̀lú rẹ gbogbo wa àní lè gbọ́ lẹ̀ sọ fún ọ pé kò dandan fọ wá ètò mi kò dandan náà nírọ̀lẹ́ ni ẹnìkan sẹ̀ndì fídíò link kan sí mi bóyá ká tó kí ìrújúmọ́ tí n bá ṣe mistake ẹnìkan sẹ̀ndì fídíò link kan sí mi gẹ́gẹ́ bí mo ṣe sọ síta pé ẹ dákun àyíbá àmọ́ tí àwọn oníṣúfí tẹ́ bá ti sọ̀rọ̀ láti máa fi gbé súfí lẹ́sẹ̀ ẹ máa sẹ́ndì fídíò líǹkì wọn sí mi màá yẹ̀ wò tí n bá rí i pé ó yẹ kí n fọ èsì màá fọ èsì tí n bá rí i wípé ariwo lásán eléyìí ń pa màá gbéjú ẹgbẹ́ kan. so fídíò líǹkì tí wọ́n wá sẹ́ndì sí mi yìí ó wá jẹ́ ti ọ̀kan nínú àwọn àfáà tá a mọ̀ sí àáfàá súnà èmi ò mọ sheikh dìpọ̀lẹ́ ṣàfihàn sí àpò oníbíbíà onísúnà ni mo mọ̀ wọ́n sí so kí aláwùkọ́ bá ní dáàbò bò wọ́n fídíò líǹkì tí wọ́n sẹ́ndì sí mi yìí mo sáré wá wò torí gbogbo tí wọ́n fi sọ̀rọ̀ ń bẹ̀ is under one hour kò pé wákàtí kan so mo spare time láti wò nígbà tí mo wò tán mo wá come out pẹ̀lú conclusion wípé ó tó gẹ́ ó tó gẹ́ ó tó gẹ́. kí ni conclusion náà ni pé mo wá kọ jáde mo post ẹ̀ mo ní èmi ń ṣe é ní àdéhùn fún gbogbo àwa mùsùlùmí yorùbá torí èdè yorùbá mo fi sọ̀rọ̀ mi ò retí kóyìnbó jókòó tí n tí mò ń sọ tàbí kí awúsọ jókòó tí n tí mò ń sọ ẹ̀dá bínibí wa ni mo fi ń sọ mo wá ní èmi ń ṣe é ní àdéhùn fún gbogbo àwa mùsùlùmí yorùbá pé ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ súfì lórí social media yálà àáfà onísúnà ló pera rẹ̀ ní o tàbí àáfà oníbídíà tọ̀rọ̀ kan gbàngbàngbàn tí mo bá rí tí mo bá rí pẹ́rẹ́ bóyá nípa pé mo rí fún ara mi ni o tàbáwọn èèyàn sẹ́ǹdì ẹ̀ sí mi ni o eh, ó máa gba èsì ọ̀rọ̀ rẹ̀ stroke àlàyé ọ̀rọ̀ rẹ̀ padà èyí tó bá jẹmọ́ sí ọ̀rọ̀ yóò gbà èyí tó bá jẹmọ́ àlàyé yóò gbà tónítàn bá jẹ́ oníbídíà yóò gbèsè ọ̀rọ̀ tiẹ̀ tónítàn bá jẹ́ onísúnà ó fẹ́ gbọ́ àlàyé ọ̀rọ̀ ni torí pé ẹ̀sìn súfí ni ọ̀tá tó le jù lọ fún ẹ̀sìn Islam ní Nàìjíríà ẹ̀sìn súfí ni ọ̀tá tó le jù lọ fún ẹ̀sìn Islam ní Nàìjíríà bẹ́ẹ̀ ni ọ̀tá tí àwọn kìrìsìtẹ́nì ń bá wa ṣe ó kéré sí ọ̀tá táwọn Súfì ń bá wa ṣe. tí a bá mú ọ̀tá tí àwọn onísúfí ń bá ìsìláàmù ṣe nàìjíríà tàbí ṣe nọ́mbà one ló tó kan ti àwọn christian ló tó kan ti àwọn zẹ̀kìsẹ́kì ṣíyà ló tó kan ti àwọn amadíyà ogun tí sufi gbé ko súnà ànẹ́bì òun ló le jùlọ ní orílẹ̀-èdè tiwa èmi ń sọ̀rọ̀ based on Nigeria at large at large kékulé gbọ́ kó fún toko n'i ti àwọn àpò ní bíbíà èyíkéyìí tó bá sọ̀rọ̀ tí mo rí pé ọ̀rọ̀ tó sọ yìí ó di dandan kó gba èsì yóò gba èsì irú ẹ̀ tó ó jẹ́ ìbá lọ kí ológun sánmà ìbá lọ kí nínú òkun pupa torí kò síbi táwọn èsì ti wọn. wọ́n lẹ lójú sánmọ̀ làwọn ti lọ kéwú wọ́n lẹ nínú òkun làwọn ti lọ kéwú. gbogbo tó bá lọ ké nínú sánmọ̀ gbogbo tó bá lọ ké nínú agbami òkun tí ọba ti bá àlùkì tábù àsúnà mu ṣètọ́nù ló kọ́ ọ ní kéwú nìyí ọ gbẹ ìsì ọ̀rọ̀ rẹ̀ àgbàlagbà nu yín ni o ọ̀dọ́ nu yín ni o èwe nu yín ni o ẹ gbẹ ìsì ọ̀rọ̀ yín àsìkò èsì ọ̀rọ̀ láwàyí. ṣe wá rí ẹ̀yin àfáà tá à ń pè ní onísúnà ìyẹn àfáà kan tí à ń pè ní onísúnà. màá advice yín pé kẹ́ ẹ dákẹ́ ni o tẹ́ ẹ bá ti lè gbógun ti súfì. ó sàn kẹ́ ẹ dákẹ́ o tẹ́ ẹ bá ti lè gbógun ti súfì i'm advising you for your own interest. wulẹ̀ fẹ̀kan tẹ́lẹ̀ irú àwọn àfáà wọ̀nyí àwọn èèyàn wulẹ̀ ń fa ọ̀rọ̀ wọn sónísúnà sí ni wọ́n sá. ṣé wọ́n ń ṣe ọlọ́fọ̀ ọ̀rọ̀ gbogbo yóò ti ẹ̀wá kẹ́yìn mi níta ìpera yín fún mi lèmi ó pè yín títí nǹkan mi ó fi hàn ní ọ̀rọ̀ yín wọ́n tẹ́ bá pera yín fún mi lèmi ó pè yín. so ṣẹ́yìn àpá àti àmọ̀sọ̀nsún náà tẹ́yìn náà bá wá ń jáde síta tó jẹ́ pé dípò kẹ́ ní stand tó yanjú tó straight forward lórí ìǹkàrù sùfìyà ìǹkàrù àsùfìyà kùlìyà tẹ́ ẹ bá ń ti ń sọ ọ̀rọ̀ tó ń túmọ̀ sí wípé ẹgbàbọ̀dé ni o tàbó ń túmọ̀ sí wípé ẹ̀ ń kẹ́dùn wọn ni o tàbó ń túmọ̀ sí wípé ẹ̀la ìtànbọ̀gì ni o whatever whatever. eyín tí ajá fi bá ọmọ rẹ̀ ṣeré ní máa fi bù jẹ ní sọ̀rọ̀ yín eyín tí ajá máa fi bá ọmọ rẹ̀ ṣeré ní máa fi bù jẹ why nígbà tí ẹ̀yin tẹ̀pẹ̀rẹ̀ ayé làfà súnà tẹ̀pẹ̀rẹ̀ ayé làfà súnà tẹ̀ bá bọ́ sórí social media tẹ́ ẹ wá ń sọ̀rọ̀ tẹ́ ẹ tẹ́ wá sọ làwọn oníkùránì àti àwọn platform àwọn sufi bíi Suleiman Rọ́jí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́gá tí pọ̀rọ̀ tẹ̀yìn sọ ní wàá jókòó tì wọ́n gbé wá lódìdí àbí wọ́n gbé wá láàbọ̀ òní wọ́n wá ń lò wọ́n wá ń ṣe ṣẹ́ríwù àdàmọ̀dì fún wọ́n ń ṣe ṣẹ́ríwù àdàmọ̀dì fún àlàyé àdàmọ̀dì wọ́n ń ṣe é fún ṣùgbọ́n wọ́n ń rí i lò against the òdodo ọ̀rọ̀ eléyìí tí ò ní ẹja ń bákan nínú èyí tí ò ní tàbí ṣùgbọ́n nínú lórí ọ̀rọ̀ súfí pé súfí ìsàrẹ̀ ẹ̀sìn wa ẹ̀sìn míì lọ́tọ̀ ní súfí a ẹ mọ̀ pé ẹ ti ń kún wọn lọ́wọ́ nìyẹn lórí aburú wọn. so ohun tó bá fi lè mú kí oníṣúfí ó lo programu yín láti fi kanta prógrámù mi lórí súfí náà ló sọ di ẹ̀tọ́ fẹ́mi náà láti lo prógrámù yín náà láti fi kanta onísúfí yẹn ìyẹn jẹ́ ẹni nínú ìdí tó fi dandan fún mi láti máa bọ́ ọ̀ta lórí ẹ̀yin tá ń pè ní àfáà súnà tí àwọn sufi ń lo prógrámù yín láti fi kanta prógrámù mi ìdí kejì ni wípé àwọn onísúnà ń complain nípa yín pé báwo lẹ ń ṣe báyìí ná this is a pure a, a, this is purely zigzag lecture purely zigzag lecture oni ní ó ní kóòdù lẹ́kṣọ̀ yín náà wá láàfà wa ìṣèwà ń sọ̀rọ̀ báyìí ó dà ìwo ni ká wá ṣe ń bẹ̀ ní ìsìn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ́sọ̀tún tẹ́ ẹ sọ́sọ́sì ṣé a ṣe súnfì ní báyìí àbá ní ṣe é tábà sì ṣe é èwo la ṣe ọ̀rọ̀ yín wá ń di báyìí ó ń di báyìí ó ń di báyìí dípò kẹrin kẹrin sàn án ẹ wá ń pẹ́kọ̀rọ̀ ẹ ń pẹ́kọ̀rọ̀ tẹ́mi náà bá gbọ́rọ̀ yín máa rò pé ah, ọ̀rọ̀ yìí ah, àwọn àwáàmù kò lè ṣe wọ́n láǹfààní kò lè ṣe massive kò lè ṣe majority láǹfààní rere yóò kó bá massive ni ó lójú ẹni tó lè mọ kùnkùn dùn ń sọ. So ó ẹ̀ta ahóró ní òmọkùnkùn dún rẹ àwọn tó pọ̀ jù wọ́n á gbá life wire mú lórí ọ̀rọ̀ yín ni therefore there is a necessity for me to come out and explain to our people pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí bó ṣe lọ rèé eléyìí tí wọ́n sọ yìí bó ṣe jẹ́ nìyí. tí n bá wá ṣe bẹ́ẹ̀ fún yín ẹni tó bá wù nú yín kó di lọ́ọ̀yà sufi i'm ready to face him kó di lọ́ọ̀yà fún sufi kó wá dìfẹ́ǹdì sufi kémi mọ́ dìfẹ́ǹdì sunna àyà ìsìn rẹ̀ wà hàn bọ́ta pé yes ọkàn ń pèrè lóṣù náà ni kó wá bọ́ta kó wá dìfẹ́ǹdì sufi. ayé wà dọ́ ọmọ èmi ò máa dìfẹ́ǹdì súnà bí mo ṣe ń dìfẹ́ǹdì ẹ̀ yìí kí wọ́n wá jẹ́ agbẹjọ́rò fáwọn oníṣúfì kọ́ wá dìfẹ́ǹdì súfì. tẹ́lẹ̀ tí n bá gbọ́ pé àfáà na kan sọ̀rọ̀ kan tó dọwọ́rú nínú ọ̀rọ̀ rẹ̀ bíi kí n pè wọ́n lórí fóònù kí n sọ pé mo mọ̀ gbọ́ nǹkan wáyé sheikh bó ló ṣe jẹ́ mo wá rí pé kò ṣàǹfààní fún wúmọ̀ kémi àti wọn jọ máa sọ lẹ́yìn kò ṣàǹfààní fún wúmọ̀ torí most of you lẹ̀ ní mọ́ tá a jọ sọ most of you lẹ̀ ní mọ́ tá a jọ sọ. So. so mo ti wá bẹ̀rẹ̀ báyìí ní ìsìn ibi tẹ́ ẹ gbé ọ̀rọ̀ wá ibẹ̀ lẹ́sìn gbèsè ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ṣe gbéra yín jáde lèmi náà tún gbé yín jáde padà. orúkọ tẹ́ rí ẹkún kò kàn mí torí pé orí social media lẹ́gbéra yín wá tẹ́ bá fẹ́ kí n dá yín padà sórí social media ẹ má wulẹ̀ sọ lórí social media mọ́ kí hùrùhùn wọn inú ẹlẹ́dẹ̀ yín kọ́ máa gbénu ẹlẹ́dẹ̀ lọ. so number one on the list òun ni sheikh ẹni kí mo tún fi sheikh kún <laughs> torí pé kò wà disputable wọ́n jù mí lọ lọ́jọ́ orí wọ́n ṣáájú mi kọ́ ìmọ̀ ẹ̀sìn wọ́n jù mí lọ́lọ́jọ́ orí wọ́n sì ṣáájú mi kọ́ ìmọ̀ ẹ̀sìn wọ́n tún wá bìlọ́ǹgì sí àwọn tí à ń pè mọ́ra wa. so kódà bí wọn bìlọ́ǹgì sí ibi tá a wà in as much tí mo ti rí wọn pé wọ́n jù mí lọ́jọ́ orí wọ́n ṣáájú mi mọ́álífù bá tata torí inú ọ̀rọ̀ wọn náà wọ́n sọ yíyá àtẹ́wọ́n wà ní mádùlẹ̀ arọ́bí èyí ọ̀túnmọ̀ túmọ̀ sí kémi lọ sí mádùlẹ̀ arọ́bí o nkẹ́kọ̀ọ́ mádùlẹ̀ arọ́bí o ọmọ lọ ṣùgbọ́n o but wọ́n táwọn ti ń kẹ́kọ̀ọ́ àwọn ò mọ̀ ṣùgbọ́n níbi nǹkan míì ní o kì í sọjọ́ orí o ọmọdé ò lè bá àgbàlagbà níbi ọjọ́ orí o ọjọ́ orí unique o ọjọ́ orí ó unique <laughs> ó unique kò sí eré tó lè sá o lè sá eré bá ẹni tó délé ayé sin ọ́ àfi tọ́ọ̀bà sáré ẹ̀ kúrò láyé lókù tọ́ọ̀bà sáré ṣáájú ẹ̀ kúrò láyé lókù bọ́ọ̀ bá ní ọjọ́ orí un nẹ́bà nẹ́bà láàfin gbọ́dọ̀ rí àgbàlagbà fín ẹni tó bá jù wá lọ àgbọ́dọ̀ rí fín eléyìí sì ní súnà fi kọ́ wa laysa minna man lam yarham saghirana wala ya'rif sharafa kabirina kìí ṣe ìwà àwa mùsùlùmí ó ní àgbàlagbà tí kìí ṣàánú ọmọdé àti ọmọdé tí ò mọ iyì àgbà sọ ẹni àpọ́nlé ni sheikh nikolai ṣáfì lọ́dọ̀ mi látọ̀gbọ́ tó ti pẹ́ wọ́n ti mọ̀ wọ́n wọ́n ti lé lógún ọdún tí mo ti mọ sheikh dikla shafi mo ti mọ̀ wọ́n lu ìbàdàn wọ́n ti lé lógún ọdún àtijọ́ pàdé ní lẹ́kítọ̀ rí àwọn lè má rántí mọ́ ṣùgbọ́n èèyàn rántí so number one on the list tí mo kọ́kọ́ rí lónìí oníta ni Sheikh Dhikrullah Shafi'i ọ̀rọ̀ tẹ́ ẹ sọ àsìkò tó báyìí mo fẹ́ ràn yín lọ́wọ́ mo fẹ́ ṣe ṣẹ́rì fún mi ò fẹ́ kí ẹ ní àlá kí aburú lọ́rùn lọ́jọ́ àlèkìyàmà tó ti yé kí ni àwọn ọ̀rọ̀ náà ẹ̀jájọ ẹ̀jájọ wo Sheikh ẹ̀ka ìdánwò sheikh mukres àfi báyìí àti àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa nípa sufi sheikh wa bismillah. Imam Abu Qasim al-Junayd wà ló ń sọ̀rọ̀ هذا مقيد بالكتاب والسنة نبو من نور wọ́n sọ wípé man lam yahfaz al-Qur'an lam yaqra as-sunnah fàlẹ́ yàtò wà lam yàtò fàlẹ́ sàlẹ̀ kọ́lẹ̀ mọ̀ fi sha'ni hàdà. àbáṣe kàtó wúwo àti kìtàbù wa sunna papọ̀ lẹ́yìn ó dà pé ìtàtọ́wùfù eléyìí kìtàbù wa sunna eléyìí tí àtọ́ wà ní tàtọ́wùfù àti ntaari ṣe aburú ní tàtọ́wùfù gan-an sọ ní kí ní tàtọ́wùfù gan-an ìpolówó àánú Islam báwo ni tó ṣe nínú ìgbésí ayé mi gẹ́gẹ́ bí mùsùlùmí kí ìtasọ́wọ́ kò kí ni kì í ṣe tasọ́wọ́ àyè ẹ̀kọ́. tọ́ mọdúrétọ̀ ètò yìí wọ́n máa ń ṣe é mo máa ń rí i mo máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń rí àwọn programs yẹn tí wọ́n máa ń ṣe é wọ́n máa ń gbé wá ní ojúpọ̀nà fatwa so wọ́n máa bi sheik léèrè léèrè so tó bá ti wá bí wọ́n léèrè béèrè wọn á dáhùn so wọ́n ti ń dáhùn rẹ̀ wọ́n ti ń dáhùn rẹ̀ ó ti ń dùn yẹn ni pé àwọn previous episode wọ́n ti ń dùn bọ̀tẹ́ lè fẹ́ kan èyí ìfẹ́ kan kíkan abẹ àwọn àyọ̀jáde mbẹ́ so wọ́n ti taari ìbéèrè ẹ ti gbọ́ béèrè yẹn o wọ́n ti taari ìbéèrè sí sheik báyìí o ok o sheik fẹ́ fún wa léṣe o. Ah, ọ̀rọ̀ ńlá ni tó sọ torí báwọn yẹn ti pinnu ẹ̀mí wọ́n ti di àwọn rẹ̀ ọkàn wọ́n ti ta làákàrẹ̀ kókó sáàbì kan nígbà tí màá fẹ́ sọ àwọn ọ̀gá akẹ́gbọ̀n tó fẹ́ wí kí ló fẹ́ wí ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ìmọ̀ ni kò sí dáa fẹ́ sojú kẹ́ni àwọn onímọ̀sọ̀ abẹ́ ẹgbẹ̀nu àwọn onímọ̀sọ̀ láì sí ẹlẹ́yẹmẹ̀yà lánàá ni àwọ̀rọ̀ tí a fẹ́ sọ. àkọ́kọ́ tí a bá wo àwọn àbúrò ẹ̀sìn lórí ilé ayé láì gbà tí ìdáǹkó ìdáǹkó ti dé tí ìdí àtòkùnfọ̀n bá yẹn sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn àbẹ́sìn wọ́n pín sí mẹ́ta àjọ ìdásọ́wò. gbogbo àwọn tá a lè pè láwọn àbá wa tí wọ́n ń bẹ láyé lẹ́nu àjọyọ̀ láyé má lé ní kódà tí lọ́ba tó ń bẹ lọ yìí ọba àlàlámà yóò bá gbọ́ wí ọ̀kan nù fún mẹ́ta yìí. ìwé wọn kàn wọ́n sí kálukú òun náà ló fi ń sọ̀rọ̀. ọ̀rọ̀ tí sheikh zikulai shafi'i eh, hafizahullah wa rahimahullah wa hadahullah ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní dáhùn ìbéèrè sí ọ̀rọ̀ tí moderator bí wọ́n léèrè ni o. wọ́n dẹ̀ sọ wípé. So fún wọn àwọn àfáà wọ́n yapa ara wọn wọ́n pín sí ọ̀nà mẹ́ta lórí ọ̀rọ̀ súfí lórí ọ̀rọ̀ súfí kí ni ìtumọ̀ súfí kí ni ohun tí ń jẹ́ súfí pé àwọn àpá wọ́n yapa ẹnu sọ́nà mẹ́ta. ẹ̀yin ènìyàn mi ǹjẹ́ mọ̀ pé yíyapa ẹnu táwọn àpá yapa ẹnu yẹn àmì ló jẹ́ ìgbọ́nmọ̀ ló jẹ́ fún ẹni tí ọba gbọ́n. pé tí àwọn àfáà bá yapa ẹnu ẹni wọ́n yapa ẹnu sí ọ̀nà mẹ́ta lórí sòfíà sáwọn àáfàá yapa ẹnu lórí súnà sáwọn àáfàá yapa ẹnu sórí pé nǹkan kan bẹ tí ń jẹ́ àsùnà. kò sí kò sí ìyapẹ ẹnu àwọn àáfàá wa lórí pé nǹkan kan bẹ tí ń jẹ́ àsùnà kò sí àáfàá náà tí ò ṣe ìtìrọ́ọ̀fù bí aláfù àsùnà kò sí àáfàá náà láyé ìbá àjẹ́ àfọ ní ìbá àjẹ́ àfọ ní ìbá àjẹ́ àfọ ní ìbá àjẹ́ àfọ ní gbogbo ìsọ̀rí gbogbo ìsọ̀rí gbogbo fánù táwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n tí wọ́n pín ìmọ̀ sí gbogbo dìpátímẹ́ǹtì ìmọ̀ lọ́dọ̀ àwọn àbá wa kò sí ẹnìkan nínú wọn tó bá wà ṣe ẹ̀ṣọ́ o tó bá wà ẹ̀ṣọ́ kò sẹ́nìkan nínú wọn tó yapa sí lápùlù súnà nínú Islam gbogbo wọn ni wọ́n gbà wípé the word sunna ó wà nínú èdè ìpérí fún Islam gbogbo àwọn àfáà ni wọ́n panupọ̀ pé àsunna sunna wọ́n lọ wà nínú Kùránì wọ́n lọ wà nínú hadisi akáláṣe lọ́dọ̀ àwọn onísírà àwọn ọmọ súnà sí totality life ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn onífíkìw àwọn ọmọ súnà sí ohun tó ṣe tó gbà ládàá tó ga sí pé tó bá ṣe ò ní ok so òǹkàlùkù wọn kì í súnà ni níbàámu sí fíì tó ń kàlùkù wọn wà kò sẹ́nìkan nínú wọn tó ní kò tí ẹ̀ wulẹ̀ sí síngẹ́ súnà kò wulẹ̀ sí kò sí ti ń jẹ́ súnà gẹ́gẹ́ bí a ṣe rí àwọn àfáà táwọn kan gbà pé nǹkan kan bẹ̀ ti ń jẹ́ súnfì táwọn kan tún gbà pé táwọn kan sọ pé no kò sí ti ń jẹ́ súnfì ìṣàrà nìyẹn indication nìyẹn pé ọ̀rọ̀ súnfì léwu indication nìyẹn pé ẹbọ ń bẹ lẹ́rù súnfì ọ̀rọ̀ yẹn àsùnfìyà tàbí àtàsọ̀wùfù اختلاف العلماء فيه إشارة أن فيها شيء سيء àmì nìyẹn pé nǹkan kan bẹ́ẹ̀ tó burú ẹ padà gbọ́ ìsọ̀rí mẹ́ta táwọn afá pín sí mo kàn sáré ìtì ilẹ̀ ní wípé ẹgbẹ́ àti ibi ìsáná kí èso oògùn gbogbo àwọn àfa ìsìláàmù pátá ló gbà pé tí ń jẹ́ súnà ọ̀nbẹ kódà àwọn àfa òní súfí àwọn gan gbà pé tí ń jẹ́ súnà ọ̀nbẹ kódà àwọn tí wọ́n jẹ́ nàṣọ́ra wọ́n gbà pé tí ń jẹ́ súnà ànẹ́dì Muhammadu ẹ́ wọ́n ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí gbogbo ayé ló gbà pé súnà ọ̀nbẹ wáyé tá a jókòó síbi. Si ntí gbogbo ayé gbà ti ń bẹ káà máa dára wa láàmú lórí ọ̀rọ̀ kan táwọn kan gbà pé ń bẹ táwọn kan ní òsì wáì ìdààmú asán ni ìdààmú asán ni àwọn tó gbà pé ń bẹ wọn ló dáa àwọn tó gbà pé òsì wọn ní ò dáa ọkàn ẹ̀ sì balẹ̀ ọkàn ẹ̀ balẹ̀ wáyé tó òjókòó ti súná nìkan tí gbogbo ayé gbogbo ayé ló mọ̀ pé ó ń bẹ àwọn àfẹ́sì gbà pé ó ń bẹ aláìmọ̀kẹ́ ẹ̀sìn gbà pé ó ń bẹ àwọn àfáà súfì gbà pé súnà ń bẹ àwọn tí èsì mùsùlùmí gbà pé súnà ànábì ń bẹ nínú ẹ̀sìn ìsìláàmù ẹnu kò lórí the word as sunna wàlá lù súnà موجود في القرآن والحديث أين لفظ أين لفظ الصوفية في القرآن أين لفظ الصوفية في الحديث حتى في الحديث الضعيف الصوفية أين هو؟ كسيدي كاكا كسيدي كاكا سينو يوسف نسيرا إليه kò sínú kùránì wa kò sínú àdìsí wa ẹ̀bá nìyẹn àwọn àfa àtúnṣe ọ̀nà mẹ́ta ní ní orí rẹ̀ àmì nìyẹn mórí burúkú bẹ́ndì súfì ọ̀yà ẹ̀ sọ́sẹ̀kù. الموقف الأول ìlú àkọ́kọ́ tó lọ́dọ̀ àwọn àbẹ̀rẹ̀ sẹ́yìn. Mhm. òun náà ni àlìmọ́nì òmùtìlá àwọn kan nìyẹn kì í ṣe kì í ṣe díẹ̀ ní wàhálà wọ́n sì máa ń gbàgbó nàìjíríà sí tó bá dé ṣe tẹ́lẹ̀ pàtì. Hmm. ṣẹ́gbọ́n tí ṣèkù wá sọ ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí o. àlèmọ́kùn àwọ̀ ìlú àkọ́kọ́ sọ̀tàkọ́ wò lọ́dọ̀ àwọn abẹ́sẹ̀ òun náà ni àlèmọ́nì òmùtìlá àwọn kan nìyẹn kìí ṣe kìí ṣe tí ẹni rárá wọ́n sì máa ń gbàgbó nàìjíríà sí tó bá dé ṣe tẹ́lẹ̀ pàtì. tọ́ ṣékùá dìkúlá ìṣáfẹ̀yìn hafizahullah wàrọ̀háhù wọ́n láwọn àfáà pín sí mẹ́ta àwọn àfẹ́sìn wọ́n ní wọ́n pín sí mẹ́ta. Hmm. wọ́n wá ní al-mawqifu al ìdúró àkọ́kọ́ lọ́dọ̀ àwọn àfa alimania mutlakọ alimania mutlakọ àwọn tí wọ́n kọ́ pátápátá ìdúró àkọ́kọ́ àwọn tí wọ́n kọ́ pátápátá kò sí ẹni tí ń jẹ́ súfì àwọn yẹn sọ ọ́ débi pé according to sheikh wọ́n sọ débi pé tọ́ ọ bá ti gbọ́wọ́ tẹ́lẹ̀ du ọwọ́ nù. Hmm naam ń tàfà wá sọ yìí bẹ́ẹ̀ lórí pé ìdúró àkọ́kọ́ lọ́dọ̀ àwọn àfá ẹ̀sìn lórí sòfíà òun ni kí ni o àlìmọ́níọ̀ mútìlákọ́ total condemnation àwọn tí wọ́n kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀ pátápátá wọn ò rí dáadáa kan nínú ẹ̀ wọn ò rí oore kan nínú ẹ̀ nígun àkọ́kọ́ lọ́dọ̀ tèmi wàhádá àsọ́kù àkùwàlì wàhádá àsọ́kù àkùwàlì tẹ́ sọ pé nínú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí sẹ́kù fẹ́ sọ tàbí nínú ọ̀rọ̀ nínú igun mẹ́tẹ̀ẹ̀ta tí sheik wa fẹ́ sọ yìí pé lọ́dọ̀ ti tèmi o ọ̀rọ̀ wo ló lálàáfíà jù alimokifuli awalu ni first stand ni alimọ́nẹ́hù mọ̀tìlákọ̀ first stand ni lọ́dọ̀ ti tèmi o òun ni ọ̀rọ̀ tó lálàáfíà jùlọ. لأن من اطلع على كتبهم وتابع أحوالهم وتابع أحوالهم وتابع أحوالهم المطابقة لكتبهم ظهر له أن الصوفية أو التصوف بني على خمس أركان ibi tí mo sọ wípé mọ́kífù àkọ́kọ́ yìí ó ní mọ́kífù tó lálàáfíà jù lọ́dọ̀ tèmi o òun ni pé ẹni tó bá láǹfààní àti katira àwọn onísúfí yálà tí àsúfí tìjàníyà ni tàbí ti kọ̀dìríyà ni tàbí ti ṣàdìríyà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń wo bí onísúfí ṣe ń pírátìsì súfí rẹ̀ tí oṣù fi ń tẹ̀lé ohun tí ń bẹ́nu tí àwọn yóò mọ̀ dájúdájú wípé ohun tí ń jẹ́ súfì o wọ́n gbé ka orí orígun márùn-ún wọ́n gbé ka orí kí ni orí orígun márùn orígun àkọ́kọ́ o ní alikalibu wàlìfitìrọ̀ alikalibu wàlìfitìrọ̀. wọ́n gbé ka orí irọ́ àti àdáparọ́ súfí wọ́n gbé ka orí kíni orí irọ́ àti àdáparọ́ kàmọ̀kàzàbù anna sùfíyá lè zúd wà tẹ̀síkíyà ti nàfsí wà kásúrọ̀tì lè ìbádá wà zikir wọ́n istikfar. والصلاة على النبي صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí wọ́n ṣe parọ́ pé súfì o ohun tó wà fún ni ìráyé sá wọ́n parọ́ wọ́n ní súfì ohun tó wà fún ni kí ni ìráyé sá wọ́n tún parọ́ wọ́n ní súfì o bí ẹ̀mí ó ṣe mọ́ báwọn ó ṣe fọ ẹ̀mí mọ́ ló wà fún wọ́n tún pa irọ́ wọ́n tún ní súfì o wọ́n ní ó wà fún kíyàn lè pọ̀ kíyàn lè máa ṣèjọsìn lọ́pọ̀lọpọ̀ kó lè máa ṣe àzíkìrì lọ́pọ̀lọpọ̀ kó lè máa ṣe sìkfáù lọ́pọ̀lọpọ̀ kó lè máa ṣe àfàlásùfà nẹ́bí Muhammad lọ́pọ̀lọpọ̀ wọ́n ní tó gbà kúnnù. wọ́n tún pa irọ́ wọ́n ní súfì owó gbé kalẹ̀ láti lè ṣe láti lè kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe jẹ́ ẹni tí yóò máa lu ẹ̀kọ́ lé níta tí wọ́n jẹ́ ọmọlúàbí gbogbo tí wọ́n sọ ohun kaziban wa tawbiya islam gbogbo tí àwọn súnbí sọ yẹn wọ́n pa irọ́ ni wọ́n kamọ́fúláàgì àwa mùsùlùmí ni irọ́ ni wọ́n fi pa wọ́n kamọ́fúláàgì wa ni. fìbádì amúrìyìn ní bìgínì bìgínì ọ̀rọ̀ wọn nígbà tí kinní yẹn dé ní bá sọ̀rọ̀ èwo tún lélẹ́yìí à ah, Eh, àwọn táwọn ráyé sá àwọn gbé kalẹ̀ nítorí ìráyé sá ni àwọn gbé kalẹ̀ nítorí káwọn lè máa jọ́sìn fọlọ́run lọ́pọ̀lọpọ̀ ni káwọn lè bá a máa ṣàdíkìrì ni káwọn lè bá a máa ṣe sìgìfàrù ni káwọn lè máa ṣe àsàlátù fánẹ́bí muhammadu ni káwọn lè tírẹ́nì àwọn èèyàn pé bá a ṣe máa ṣeré bá a ṣe máa ṣeré bá a ṣe máa ṣeré tí yóò fi jọmọ lúàbí. those claims are fallacies irọ́ ni. níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ wọn ìtìwọ̀n gbé wọlé nù. ثم بعد دخولهم في نفوس العلماء lẹ́yìn ìgbà tí àwọn àpá wa ni well tó bá gá pé that is what you call sufism no problem ah, kí ìráyé sá ó wà ní ìsìlámù tẹ́lẹ̀ ká ṣe sìgìfàrù ó wà ní ìsìlámù tẹ́lẹ̀ ká ṣe láìláìlàlá ó wà ní ìsìlámù tẹ́lẹ̀ ká ṣe àtàlátù fánàbí ó wà ní ìsìlámù tẹ́lẹ̀ kítún ni ká fẹ́ ẹ̀mí ẹni má kúrò níbi ìdọ̀tí ìdọ̀tí kúfúrù ìdọ̀tí ṣíríkù ó wà ní ìsìlámù tẹ́lẹ̀ tí ìsìlámù wá ṣe gangan náà nìyẹn so ìtẹ́yìn náà fẹ́ ṣe nìyẹn lẹ́yìn pè ní súfí ókè ó aláwàsá aláìkáàbọ̀ o ṣùgbọ́n hmm, lẹ́yìn ìgbà táwọn àfáàṣe aláwà sáláwà mọ́rí àbábì kún fún àwọn oníṣúfí àkọ́kọ́ lẹ́tà lẹ́tà afẹ́fẹ́fẹ́ àwárífù àwárífù adìrẹ afẹ́fẹ́fẹ́ aríkíni àrífù adìrẹ nọ́mbà rí wípé ah àwọn kinní yìí ẹ wá gbà wá ni tí wọ́n ní àwọn wá pẹ̀lú ìráyé sá àwọn onímọ̀ wáyé mọ́yà yìí wọ́n mọ̀ ti dẹni tí ń ṣèyànràn pẹ̀lú aṣọ wọ́n mọ̀ ti dẹni tí ń ṣèyànràn pẹ̀lú dúkìá ilé ayé ẹ̀sìlẹ̀ bá ìráyé sá wá. wọ́n bá tún rí wọn pé ẹlẹ́ẹ̀bá ìsìgìfàrù wa ẹlẹ́ẹ̀bá láìláìlà láwà bẹ́ẹ̀ ṣe ń ṣe láìláìlà láwù yìí kò jọ sí ètò wà ní ìsìlámù láìláha láìláha láìláha láìláha láìláha ìlàlá láìláha ìlàlá láìláha ìlàlá láìlọ ìlọlọ lọìlọ ìlọlọ lọìlọ ìlọlọ lọìlọ. eléyìí ò jọ sí bẹ́ẹ̀ ní ìsìlámù mọ́ ẹni kẹ́lẹ́ bá lè máa ṣe àsàlátù fánàbì ni wọ́n bá lọ rè kó àwọn àsàlátù jákújákú rádaràdán wọ́n máa ń kó dé wọ́n máa ń kó dé bí wọ́n ṣe ń kó dé wọn ni wọ́n ń bu ládàá fún ní ń bu ládàá fún tọ́ba ti ṣẹlẹ̀ yìí ládàá ten thousand lọ́gbà tọ́ba ti ṣẹlẹ̀ yìí ládàá twenty thousand lọ́gbà tọ́ba ti ṣẹlẹ̀ yìí ládàá one million lọ́gbà tọ́ba ti ṣẹlẹ̀ yìí ó dípò ìrun ìrun ọdún mẹ́wàá tó bá ṣe àsàlátù ó dípò ìrun ogójì ọjọ́ ìrun ogójì ọdún kí ló ń ṣẹlẹ̀ transformation ṣẹlẹ̀ ohun tí àwọn oṣù fífi pamọ́ níbẹ̀rẹ̀ wọ́n bá ń yọjú jáde one by one. ẹlẹ́ẹ̀fẹ́ tún ọkàn ọkàn ẹrú ọlọ́run ṣe sọ́lọ́ o ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ tún ọkàn ẹrú ọlọ́run ṣe sọ́lọ́ o lẹ́bàbẹ̀ tí ń sọ wípé kí ẹ̀dá ó ń lọ gbàgbọ́ wípé Allah ni àpapọ̀ gbogbo wa pé páàtì ara Allah ni wá èèyàn páàtì ara Allah ni àlìjẹ̀nú páàtì ara Allah ni màláíkà páàtì ara Allah ni sánmà páàtì ara Allah ni Eh, ilẹ̀ páàtì ara aláwọ̀ ni omi páàtì ara aláwọ̀ ni atẹ́gùn páàtì ara aláwọ̀ ni igi páàtì ara aláwọ̀ ni ẹyẹ páàtì ara aláwọ̀ ni eh, kòkòrò páàtì ara aláwọ̀ ni ah, irin páàtì ara aláwọ̀ ni yẹ̀pẹ̀ páàtì ara aláwọ̀ ni ah. ẹ sì lè fẹ́ fọ́ ọkàn àwọn èèyàn mọ́ ọjọ́ wa ni àlọ́ wa di pé o ní pé pé páàtì ara rẹ̀ ẹ̀yà ara rẹ̀ ó ní gbogbo àwọn ẹ̀dá rẹ̀ táwa táwa kọ̀m̀báìn pọ̀ tó fi wá ń jẹ́ Allahu ah. àwọn tí wọ́n ní àwọn fẹ́ ṣe kí ni àwọn fẹ́ fọ ọkàn ẹ̀dá mọ́ nìyẹn o wọ́n bá gbé àkídà síríkù dé àkídà tí wọ́n bá ní Islam ní tawhidullah àwọn bá gbé wádá tó lè wùjú dìde o lọ̀rọ̀ bá di ọgbẹnu tán o ọ̀rọ̀ bá di ọgbẹnu tán ní bá gbé pípe àwọn wòlíì dè lọ́ba di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa dojú àdúrà fún àwọn wòlíì wọ́n máa ń pe àwọn wòlíì wọn wọ́n ń pe àwọn wòlíì wọn láàyè wọ́n pè wọ́n lókù wọ́n pè wọ́n. ní wọ́n tún gbé àwọn àkídà àwọn àkídà kúfúrù àjọkàn àìgbàgbọ́ wọ́n máa tún ń gbé wá one by one nínú àwọn àfíríkà tí wọ́n gbé wá òun ni wípé wọ́n ń fi rinlẹ̀ wípé wáàyí ó ń kọ̀ǹtínú lẹ́yìn ikú ànábì muhammadu sallallahu alayhi wa sallam ní máa ń kílèmù wípé ẹ̀rọ àsàlátù kan o mọ̀lẹ́kà jìbìlù òun ló mú wá o àsàlátù kan o mọ̀lẹ́kà jìbìlù òun ló mú wá o lẹ́yìn ikú ànábì sallallahu alayhi wa sallam wọ́n bá tún kílèmù wípé gbogbo àwọn làwọn ránàbí àwọn rí níkọ̀rọ̀ àwọn rí ní gbangba lójú ayé lẹ́yìn ikú rẹ̀ à nǹkan máa dé o gbogbo àyè làwọn ti ń rí gbogbo àsìkò làwọn rí báwọn sì báwọn sì máa rí ànábì ìdọ́nu títí dọjọ́ àlèkìyàmà wọ́n máa tún gbé àkídà pé kinní kan àkíkọ̀ èwo tún ni àkíkọ̀ ṣẹ̀rí àlámọ̀ èwo tún ni àkíkọ̀ àkíkọ̀ wọ́n bá tún gbé àkíkọ̀ sí wọ́n bá tún inú àkíkọ̀ nítorí wọ́n bá pè ní haramu àwọn ò pè ní halali nítorí wọ́n bá pè ní halali àwọn ò pè ní haramu àà. ọ̀tọ̀ ní tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ ṣe fẹ́rẹ̀ tẹ́lẹ̀ yẹ̀yẹ̀ yìí ọ̀tọ̀ ní tẹ́ ẹ lẹ́ẹ̀ pé súfì ọ̀tọ̀ ní tẹ́ ẹ sọ fún wa tẹ́lẹ̀ tá a fi wẹ́lkọ̀mù yín táwa náà fi wò pé òkè tọ́wọ́ ẹgbẹ́ sọ́jà fúlàní ẹjẹ́ àjọ dúkò kájọ máa ṣe tó bá gásí pé láìláìlà láò ní àwa náà máa ṣe à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá jẹ́ àṣàrà tó fà níbì ni àwa náà ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹjẹ́ àjọ máa ṣe rè kárìn pọ̀ yíyẹni ní yẹni kárìn kápọ̀ yíyẹni ní máa yẹni ẹjẹ́ àjọ máa ṣe so nígbà tó wá di pé wọ́n introduce orí burúkú wọn wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ níbi àkídà wọ́n gbé tàwídì dúlẹ̀ wọ́n fi wàdátúlì wùjúdì wọ́n fi rọ́pò rẹ̀ níbi wáàyí wọ́n ní wáàyí ó ń tẹ̀wájú lẹ́yìn ikú ànàbí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa hun àwọn ládá àwọn ládá lọ́dọ̀ ara wọn fún àwọn nǹkan tí wọ́n ní ká máa ní àwòrán lọ́ba di wípé wọ́n ní mùsọ̀láhàtù tiwọn lọ́tọ̀ àwọn apá wò pé mùsọ̀láhàtù mùsọ̀láhàtù ìsìláàmù àwọn èdè ìpérí islamic term islamic terminologies ó wà nílẹ̀ tẹ́lẹ̀ ewu tó lẹ tó ń gbé wáyé wọ́n tún kíníkan kíníkan kùsùfù tàbí káṣfù ó kó tá à ń pa àwọn àfà àmọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń pè wọ́n ní ulama à ń pè wọ́n ní fukọ̀háwù wọ́n máa tún lọ gbé àkìtọ́ọ̀bù kútùbù àrífúùnù à ìtìrí tó sàrí wípé gbogbo nǹkan tí Islam ń ṣe làwọn ń mú ayédèrú ẹ̀ wá gbogbo tí Islam ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn lọ rí mú ayédèrú ẹ̀ wá ni wọ́n ń pààrọ̀ rẹ̀ lọ́dọ̀ ara wọn. báwọn àfà àti yarí nù tó bí mọ́kífù àwàlù nù àlèmọ́kífù àwàlù tọmọ bàbá tàn tó bá rọ̀bá ohun tó bí àlèmọ́kífù àwàlù nù mọ́kífù àwàlù kò dúró sórí kíni kò dúró sórí pé wọ́n kàn díjú báyìí wọ́n bá ní èèwọ̀ ní súfì o ẹ gbọ́dọ̀ ṣe o ẹnba tí ń ṣe tẹ́lẹ̀ kọ́ lọ fílẹ̀ o kéré o kéré o awírí àbẹ́ awírí o no not like that wọ́n rí wọn dénú tí àwọn wọ́n rí wọn pẹ̀lú ìṣe wọn wọ́n rí pé àkìdá wọn kálàfàtì àkìdá tànà wọ́n rí pé ìbádà wọn kálàfàtì ìbádà tànà. wọ́n rí pé tọ̀ríkọ̀ wọn khalafati sunnatana nígbà náà fáwọn àfà tí wọ́n láǹfààní àti kọ̀rọ̀ ọlẹ̀ ni wọ́n ti kọ́ lẹ́nu pé àsòfíà haram látẹkọrọ̀bùhù fẹ́ṣtẹ́nibùhù fẹ́ináhù haram wọ́n tó bímọ kífù àwàlù ṣekùwà wọ́n tó bínú. mo wá ok so orígun àkọ́kọ́ ẹ̀sìn wọn nìyẹn tí wọ́n bá wọlé irọ́ ni wọ́n bá wọlé irọ́ irọ́ ni wọ́n bá wọnú lé wá bá wa ok so orígun ẹ̀sìn wọn yòókù ó ní àṣíríkù ó ní àlékúfúrù ó ní àlèfáà àti àlèbídíà gbogbo àwọn nǹkan tá a dákọ lẹ́ẹ̀kan yẹn náà ni a tún pín sí abẹ́ ṣíríkù fún wọn abẹ́ kúfúrú bí wọ́n ṣe ṣe táóríyà yẹn ní pè ní pap wọ́n gbé ìmánì sójú wọ́n wá fi ṣíríkù wọ́n fi pamọ́ àmọ́ ńgbọ́ lọ́wọ́ mú wọn wọ́n kọ tíra bọ́ ọ̀tà <laughs> ńgbọ́ lọ́wọ́ mú wọn wọ́n ṣe kí ni wọ́n kọ tíra jáde láti inú tíra wọn gbá wọn mú síkún àwọn ọ̀ṣẹ́ wọn tí wọ́n ń ṣe náà àgbá wọn mú síkún nígbà tí wàá gbá wọn mú láti inú tí àwọn tá a ti gbá wọn mú láti inú ìṣe wọn àwa rí i pé àhùláyí mushrikun àhùláyí mushrikun kufar munafikun. èmi sọ wípé àlìmọ́ kífù àlè awal táàfà wa sọ pé huwa alimania mutlakọ alimania mutlakọ mo náà ní asọ́kú àlè àkùwálì. lọ́dọ̀ tèmi tọ́yì wà mọ̀ nǹkan ọ̀la bí kàtọ̀ alimọ́kìf àlè awọ́l fi zàmánì nà hádà. فليأتي بعقائد الطريقة بعقائد الطريقه التي على وفق الكتاب والسنة وإلا فالصوفية كلها في زماننا هذا فهو طريقة الشيطان èmi sọ wípé bó kí fún àkọ́kọ́ yìí ni the best òun ló valid jù based on their books and based on their activities. tí sheikh zikula ṣàbí tó máa fẹ́ ṣe lọ́ọ̀yà fáwọn oṣù fi báyìí i will now put it to you sheikh I will put it to you. You come out with one of the torikos tó wà níbàámu sí alikitaabu wa sunna bí tìjáníyà ni o bí kọdìríyà ni o bí ṣàbìlíyà ni o bí nàṣàmbàdíyà ni o bí òwẹ̀síyà ni o bí um, ni o bí khatimiya ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ they are up to hundred àwọn kan ní wọ́n lé ní àwọn kan ní wọ́n súnmọ́ hundred àwọn kan ní wọ́n lé ní hundred so kí sheikh zikula ṣàfihì tó bá fẹ́ tako àlìkọ́ọ̀lù àwálù yìí fa àléhi àyàtìyá bìtọ̀rí ìkọ̀tìn àlá wafkil kitabi wa sunna kí sheik zikilẹ ṣàfi kí wọ́n mú tọ̀rí kọ̀ọ̀kan wá wọ́n kúkú ti káàkiri àgbáńlá ayé wọ́n ti bá alimutawafa alama yusuf kọridọwi wọ́n ti bá ṣe ọ̀pọ̀lọpọ̀ jókòó ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àgbáyé ni wọ́n ti jọ ṣe mítìn wọ́n ti jọ ṣe kọ́nfẹ́rẹ́nsì ok ẹ̀ẹ́ bíi sufi mẹ́ta ní bẹ nàìjíríà àwọn yòókù ń bẹ káàkiri wọ́n fọ́n káàkiri orílẹ̀ ayé ni ẹ̀ẹ́ wọ́n ti bá wọn pàdé náà kí sheikh zikulẹ̀ ṣàfi kí wọ́n mú kí wọ́n mú tọ̀rí kọ̀ọ̀kan wá I just need one I just need one tó dá sí pé tọ̀rí kọ̀ yẹn tó jẹ́ tọ̀ríkọ àsùfìyà tó wá dúró sórí àlìkìtáàbù pàṣùnà kí wọ́n discourse àkídà wọn fún wa kí wọ́n discourse àkídà wọn fún wa ẹn bá fẹ́ tako àlìmọ́kífù àwálù yìí tó pè ní àlìmọ́níwù mùtìlákọ̀ yálà sheikh zikra ni o yálà ẹlòmíì ni o. I don't mind any one of you should come out any one of you should come out ẹ wá ṣàlàyé fún wa torí kọ̀tún min tọ̀rọ̀ ikí asùfìyà التي التي كانت على وفق wa sunna ala fahami as-salaf as-salih. you see ẹ̀ẹ̀kan ní rubbish àdìmókìfù làwọn just like that. kẹwàá ní àwọn ni mo tọ́ṣàdìdún gẹ́gẹ́ bí ṣe máa ya sí lẹ́nu tàbí kẹ́ ní àwọn ni ẹlẹ́yàmẹ̀yà gẹ́gẹ́ bí ṣe máa ya sí lẹ́nu ohun tí àwọn alùmọ́kìfùlẹ̀ awàlùwí tí wọ́n fi sọ wípé àsòfìyà haramu fásitẹ̀ nìbú wò ohun tí wọ́n rí mo ti sọ wọ́n rí wọn ní èrí alùsírìkì wọ́n rí àwọn súnfín ní rìkí ni alùsírìkì wọ́n rí wọn ní rí alùlùkùfọ̀ wọ́n rí wọn ní rí alìlbìdíà wọ́n rí wọn ní rí alìlìhàd alìlmifak gbogbo ẹ̀ ló pé sí wọn lára ẹ gbọ́ tí sheik sheik ibùnú ah, ah, sheik ibùnú bá ti sọ nípa wọn ni ó ní àtìjàníyá min aṣáàdì min aṣáàdì eh, min eh, eh, min aṣáàdì lè fi rà kúfúrọ́n wọ́n nífàá kan wà ìlíhàdàn. ara àwọn arú mọ́kífù àlìmọ́nì mùtúlà kọ́nù àtàwọn àfáà míì so I put it to you Sheikh zikola shafi àlìmọ́kífù lè wá ìlú yìí kí ló rán pẹ̀lú ẹ̀ kí ló rán pẹ̀lú àlìmọ́kífù lè wá ìlú yìí àlùmọ́kífù lè wá ìlú yìí wà gbígbí over twenty years ago. yí àtẹ̀mí àti ń pàdé lọ́jà ọba fún program mo ti wà lórí mọ́kìfù àlẹ́ awálù yìí alimọ́níwò mọ̀lákọ̀ ààrí láfùlù sùfíà nínú kùrọ̀ánì ààrí láfùlù sùfíà nínú àdíìsì wá ìtaàsì wa máa dààmú ara wa lórí táàrí mbẹ́. ok àwa sọ pé al-i'tibar bil haqa'iq la bil musammayat al bilhakọ́ik lá bilimusamayat tàbá tó fẹ́ gbàbẹ̀ wọlé ok o ṣé sùfíà lẹ pera no problem but what is sùfíà in your book àwa rí pé ṣíríkù ni a rí pé kúfùrù ni a rí pé nìpáàkù ni a rí pé bídíà ni wàfẹ́ ìlànà fàhàwùláyí àwùláyí tutọ́píkù náà gbogbo nǹkan tá a wá kànú àwọn yẹn làwọn ènìyàn wá ń ṣe tẹ́ bá sọ pé ta ló ń ṣe bọ́ lónìí nínú àwọn àfà oṣù fi ni tán bá ní ta ní máa ń ṣàfihàn lónìí nínú àwọn àfà òun ṣùfì ni tán bá ní ta ní máa ń yẹ nǹkan wò nínú àwọn àfà lónìí òun ṣùfì ni tán bá ní ta ní máa ń ṣe ògùn ẹbọ nínú àwọn àfà lónìí òun ṣùfì ni tán bá sọ wípé ta ní máa ń jójó wèrè ijó disco lónìí nínú àwọn mùsùlùmí àwọn ṣùfì ni àwọn ṣùfì ni. ah sẹ́mẹ́ni ta ní gbé bídíà lárugẹ lónìí ní nàìjíríà ó ń sunfin ni. tẹ́yìn náà sì mọ̀ bẹ́ẹ̀ sẹ́mẹ́ni ta ní lọ di sàárè lónìí tí ń lọ pe òkú tí ń ra wọ́ra tẹ̀sọ́kù tí ń pe òkú bẹ́ẹ̀ ń pe ọlọ́run onísùnfin ni. onísúfí ni ìyẹn ò tó yín láti fi mọ̀ pé àlèmókìfùlẹ̀ awálù yìí òun gangan ni the correct stand. tẹ́lẹ̀ wá ní òrí kẹ́kọ̀ọ́ sí problem ọ̀rọ̀ ìmọ̀lọ́rọ̀ yìí ohun tí àwọn mọ́kìfùlẹ̀ awálù wí nǹkan kan ni wọ́n rí ohun tí wọ́n rí ìwẹ̀ náà rí ẹ mọ́ ṣàbòsí sí wa sheikh zikulai ẹ má ṣe àbòsí sí wúmọ̀ yìí èyí tí àwọn àlèmókìfù láwàlú wí tẹ́ fi ní ìdúró àlìmọ́nì òmùtì lápọ̀ ẹ̀yin náà rí i ẹ̀yin náà rí i ẹ̀ lè sọ ẹ̀ rí mo jẹ́rìí yín ẹ̀ lè sọ ẹ̀ rí ẹ̀yin náà rí i. so àlìmọ́ kí fúlẹ̀ awárò al-akwal ẹ bá fẹ́ dìfẹ́ǹdì oṣù fi inú yín kó bọ́ọ̀ta kó bọ́ọ̀ta kájọ wa ń nàtán orí social media ní o ń pàdé ẹnìkan kan lé rẹ̀ ń pàdé ẹnìkan kan lẹ́ni wí àmọ́ oṣù tó gẹ́ ẹ jókòó lẹ́yìn kẹsọ ti yín kẹ́mọ́ lẹ́sí tèmi náà lẹ́yìn náà bá ti sọ tèmi ẹ fún mi lẹ́sí ayé òfin mọ ibi tẹ́ bìlọ́ọ̀gì sí ni àsìkò táti rí òtúrè àsìkò táti rí òtúrè afẹ́ mọ iye àwọn tá a kù nínú súnà gan ẹ̀yìn mìíràn súnà ẹ̀yìn tọ̀hún kìíní kan ẹ̀yìn gbà kan kòkó sáàtún ẹ sì máa dọwọ́ rú máa dẹsẹ̀ rú afẹ́ mọ ojú wa kóńsù fi ó dúró lọ́tọ̀ káàdùsùn náà dúró lọ́tọ̀ ìtẹ́sìn wa sọ ni. so ẹnjẹ̀mọ́ ẹ wò ó kọ́lọ́wọ́n sànú mi wọ́n sànú ẹ̀yìn náà. bára àwọn ọmọ òkìfùlẹ̀ awàlù ṣe rí mo ti sọ wọn o tẹ bá ní òrí bẹ́ẹ̀ bọ́ọ̀ta bọ́ọ̀ta <laughs> ẹ̀bọ́ta kẹ́ ta fẹ́ rí tọ̀rí kọ súnfì kan tó dúró sórí àlèkìtàbù wà súnnà gẹ́gẹ́ báwọn sáráàfù ṣe gbọ́ yé ẹ wá sọ fáyé bó ń tìjà níyà ní o à ń retí yín bó ní kọ̀dìríyà ní o à ń retí yín bó ní ṣàbìlíyà ní o à ń retí yín bó jẹ́ ti kọ̀tìmíyà à ń yín bó jẹ́ ti kàlìwàtíyà à ń yín bó jẹ́ ti nàkṣàmbàdíyà à ń yín bó jẹ́ ti hùwàìsíyà à ń retí yín ẹni tọ́rík ẹ wá sọ fún wa ká lè jọ ìwọ̀n àwọn máa ń jẹun lórí ire ni but àwọn èèjọ́ olórí ibú olórí ibú ẹ̀ bá àkórí ẹ̀ lọ́dà kọ́ máa dán kọ́ máa ṣáìn àwọn ó dàmọ̀ kórí búkú lókùn lọ́dà á dàmọ̀ lásìkò tiwa táwa wáyìí lásìkò tiwa tá a wà yìí gangan in particular ẹ̀dá akọ oní ẹ̀dá akọ súfí ẹ̀dá akọ tọ̀ríkọ̀ súfí tó wà níbàámu sí àlèkìtàbù wà sùnnà àlá fahami sálàfi sọ́ọ̀lì ẹ dákọ̀ ẹ̀kún wa ẹ já lọ sórí àlìmọ́kífù afáàní kí ni mọ́kífù fáàní sheik ayakumullah kí ni mọ́kífù fáàní sheik wa fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́. الموقف الثاني ìlú ẹlẹ́ẹ̀kejì táwọn bá dúdú nípa rẹ̀ hmm. àlejò wọ́ọ̀dù mọ́tà ìlànà tó fi ìlànà rere ni hmm. máa ti lọ bó ti wù ẹ́. aláwọ̀ o gbọ́dọ̀ lórí ayé lẹ́yìn tó tó fi. o ní rọrùn wọ̀. káì. táwọn kẹ́kọ̀ọ́ tó bá ti sún kò rọrùn wọ̀. àwọn ما وسيلته أن يورد ما وسيلته تقول لي كقول لي أجمل صوت ṣéwù ìgbà tó yín gbọ́lẹ̀ kan sí i torí mo ti gàtà pa níbi báyìí ọ̀yà. àlèmọ́kè wòsàn-án. ok. ìlú ẹlẹ́ẹ̀kejì táwọn abádúndún nípa rẹ̀. àlejàwádùn mọ́ta mhm. ìlànà tó ní ìlànà rere ni máa sí lọ bó ti wù ẹ́ o ò gbọ́dọ̀ lórí ayé láì gbé sófin o ò ní rọrùn wọ̀ báwo ká lọ tó bá ti sófin ò ní rọrùn wọ̀ àwọn tí ayé ò ní rọrùn wọ̀ máa wọ̀ àdéhìlá tó àjẹ́ yóò rọrùn fáwọn àdìlẹ́tò ẹ̀kúrú lẹ́rì kábùlù kálukú ló lẹ́ẹ̀rù kálukú ló sì ní agbẹnusọ kíkulẹ̀ ní wà bí ẹ̀ ní orí rẹ̀ ní wà títí táyọ̀ fi mú ẹ̀rí yín bọ́ta. agbẹnusọ fún alùmọ́kìfùlà wàlù èmi jẹ́ kí sì lè rí wa mo ti ṣàlàyé síwájú níjókòó yìí nìkan kálẹ̀ ẹ̀wọ̀ episode one ẹ̀wọ̀ two ẹ̀wọ̀ three ẹ̀wọ̀ four ẹ̀wọ̀ five ẹ̀wọ̀ six ẹ̀wọ̀ seven ẹ̀wọ̀ eight ẹ̀wọ̀ nine this is episode fifty seven this is episode fifty seven kálẹ̀ ẹ̀wọ̀ kankan bẹ̀ ẹ̀wọ̀ lé torí mo sẹ́ǹdì nọ́mbà yìí ń bẹ lọ́wọ́ mi mo dẹ̀ ti sẹ́ndì fídíò lè ké sí yín báyìí ẹ gbọ́dọ̀ mọ̀ wò báyìí ni ẹ lójú oorun báyìí o ṣe ẹ lójú oorun o mo ti sẹ́ndì fídíò líǹkì prógámù ilé tí mo ṣe lọ́wọ́ yìí mi ò ṣúọ̀ àwọn tó síwájú bóyá mo sẹ́ndì bí ẹyọ kan àbí méjì sí yín but eléyìí in particular mo ti sẹ́ndì ẹ̀ sí yín ọwọ́ tí mo ti sọ nídòkó yìí ẹ̀ lè takò ó ẹ̀rí àwọn àlìmọ́kífù àwàlì àlìmọ́níwò mọ̀tìlákọ̀ ẹ̀ lè takò ẹ̀ tó bẹ́ẹ̀ kẹta kù ẹ̀ tó bẹ́ẹ̀ kẹta kù ọ̀nà tẹ́ ẹ̀ lè gbà takò torí ẹ̀ lè sọ pé ń súnfì ìwé sẹ́gbọ́ ẹ̀ lè ló ń súnfì wọn èyí lọ síbi sàárè ìtẹ́ máa pe òkú lẹ́yìn ọlọ́run ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ sọ bẹ́ẹ̀ ṣe ẹ̀ lè sọ bẹ́ẹ̀ mo jẹ́rìí yín ju bá ń lọ ní mímọ̀ tí mo mọ̀ yín o ẹ lè dìfẹ́ǹdì yẹn ẹ lè dìbọ́ǹkì ẹ ẹ lè dìbọ́ǹkì ẹ o episode fifty episode fifty seven là ń ṣe lọ́wọ́ announcement mo kọ́kọ́ ti bọ́ọ̀tà mo kọ fifty six síbẹ̀ mo ti correct ẹ fifty seven ni a wà lórí ẹ̀ ẹ ṣeun mú. whatever be the case this is episode fifty seven kani sheikh nikola ṣàfi wọn ò gbọ́ ẹpísòdù kankan rí láyé nínú tí mo ti ń ṣe é bọ̀ dóò mo mọ̀ kí wọ́n ti gbọ́ àti sọ̀rọ̀ tó lè pààtì john náà àti sọ̀rọ̀ tó lè pààtì dání tó fi mọ̀ kí wọ́n ti gbọ́ káwá sọ pé ẹ̀gbọ́n kankan ọwọ́ ètí mo sọ lálẹ́ yìí pé onísúfí o ẹ̀rí àwọn àlìmọ́kífù àlìáwálù tí wọ́n sọ pé àlìmọ́nù mùtòlákọ̀ọ́ ò ní pé nínú tí àwọn wọn bá ẹbọ ń bẹ wọn bá kúfúrú ń bẹ wọn bá ilẹ̀ háàdù ń bẹ wàtọ́bà án nínú ìṣesí wọn tá a rí tán bá ní ta ní ń bọ sàárè láwùjọ wa ní nàìjíríà lónìí oníṣùfì ni tán bá ní ta ní ṣiṣẹ́ gálàbì lónìí ní nàìjíríà lónìí oníṣùfì ni ta ní ṣiṣẹ́ babaláwo lónìí oníṣùfì ni ta ní ọ̀bọ̀ ọ̀ta lórí social media tí ó máa sọ pé ẹ̀rí wà fún títẹ yèèpẹ̀ onísúfì ni onísúfì ni ta ni máa dojúkọ píkṣọ ṣéwù onísúfì ni so ẹ̀yin náà fojú rí you are a witness to it masha allah so ẹ̀rí àwọn alùlùmọ́kífù alùmọ́kífù aláwọ̀lù nìyẹn nítẹ̀lẹ̀ fi rọ́dù yẹn fún mi ni pé kẹ ẹ jáde kẹ ẹ wá mú tọ̀rí kọ̀ọ̀kan jáde nínú túrúkù àsòfíà tó dúró sórí àlèkìtàbù pàṣùnà tọ̀. so agbẹnusọ fún àlùmọ́kífà lẹ́wà lèmi látànà tó ìdòní tó ìdọ́lá insha allah. ẹ wá rí àlùmọ́kífù sáà ní tẹ́ wá sọ yìí ṣéèkù wa ẹjọ́ mi lójú gan o àlìjàwáàzú mùtìlákọ̀ ẹni nínú mọ́kífù àwọn àfẹ́sìn ni àwọn àfẹ́sìn tẹ wí ó ti fẹ́ ní ó ti fẹ́ ní pọ́nà o ó ti fẹ́ ní pọ́nà o àwọn àfẹ́ẹ̀sìn táwa lérò pẹ̀ ń sọ ni àwọn àbá alùsúnà wàlìjẹ̀mọ́ à o. àmọ́rọ̀ tẹ́ sọ yìí pé minihum mọ̀nkọ́lù bìjàwáz bìlìjàwáz mùtìlákọ̀ pé ó wà nínú àwọn àfáà yẹn tí tí ó sọ pé súfì lẹ́tọ̀ọ́ pátápátá porongodo àti pé tó o bá ṣe súfì o lè wọ àlìjánà lọ́rùn sheik kò sí àbá kan tó sọ bẹ́ẹ̀ nínú apá àlùsùn náà. sheik akiramakalọ kò sí àbá kan tó sọ bẹ́ẹ̀. sálàfáàlì wà kálàfáàlì yálà àwọn àfa àtànà tí wọ́n ti lọ tí wọ́n sára sẹ́ńtírì yìí àtàwa tí a tún wà ní òde òní kò sí àfa alùsúnà wàlìjàmá kan tó sọ̀ǹtẹ̀ wí yẹn o ẹ má lọ kó sínú píparọ́ mọ́ sálàfù àtàwọn kálàfù o tẹ́ ẹ bá ń sọ wípé àwọn àfáà kan wọn àwọn àfẹ́ẹ̀sìn torí àwọn àfẹ́ẹ̀sìn ọjà sí lẹ́nu dáadáa ètè yín ni mo mọ̀mọ́ yín dáadáa àwọn àfẹ́ẹ̀sìn àwọn àfẹ́ẹ̀sìn lẹ́ máa ń wí àwọn àfẹ́ẹ̀sìn lọ́dọ̀ tiwa lọ́dọ̀ tàwa o wọ́n gbọ́dọ̀ jẹ́ alùsùnà wà lìjàmáà ọ̀rọ̀ wọn ló ní ìtìbáà ọ̀rọ̀ wọn láwòye sí tó bá gá sí pé ohun tẹ́ ẹ gbà lérò ni máa sì wá hú máa sì wá hú àwọn míì yàtọ̀ sáwọn àfáà súnà ẹ́ ntọ́ bá wọ ẹlẹ́nu ló lè fẹ́nu ẹ̀ sọ tó bá gá sí pé àwọn àfáà tẹ̀ rí fáà síbi ṣé wàá mọ́dà tìjà ni ṣéwù Ibrahim Niyasi ṣéwù Bùlálà ṣéwù Bùlálà mo ṣe rí kinní kan lónìí lórí social media tó ní kúránì pósìtì á ǹjẹ́ mo lè rí ẹ wò àmọ́ ọ̀rọ̀ wà lórí èlìta tó yẹ pé àwọn àfẹ́ẹ̀sìn tẹ́ ẹ gbà lérò oníṣẹ́wù Ahmada oníṣẹ́wù Ibrahim Niyaz oníṣẹ́wù Ali Harozin oníṣẹ́wù Umaru Futi oníṣẹ́wù Kòbókò oníṣẹ́wù Bùlálà sẹ́fàmù yẹn lẹ bá gbà lérò pé àwọn yẹn ni àwọn tí ẹ gbà lérò nínú ọ̀rọ̀ yín tẹ fún àwọn náà ní mókífù tiwọn. àní ti bá sọ̀rọ̀ tiwọn o àní sì bá sọ̀rọ̀ tiwọn pàápàá torí ọ̀rọ̀ yìí nìsín ó sì fẹ́ dojúrú mẹ́wọ̀n ẹni mú kí fún mẹ́ta làwọn àbá ní mú kí fún alákọ̀ọ́kọ́ àti yan mú kí fún ẹlẹ́ẹ̀kejì tẹ́ pé ní àlèjàwá sòmútìlà kan wà láàyè tó mọ́ bìláì kò sí àbá súnà kan láyé tó ní ìdúró àlèmọ́ kífù mọ́tìlákọ́ọ̀nù ẹ̀ mọ́ tẹ́ ń pè ní mọ́tíláàkù ẹ ti ẹ̀ mọ́ ẹbí fara ẹ̀ sọ wípé lẹ ṣàlàyé rẹ̀ ẹgbọ́n tẹ́ ẹ sọ ẹgbọ́ ẹgbọ́n tẹ́ ẹ sọ ẹgbọ́n tẹ́ ẹ sọ ẹgbọ́ padà ẹ máa wò. ìlú ẹlẹ́ẹ̀kejì táwọn bá dúdú nípa rẹ̀ àlejò àwọn àdúgbò kan ìlànà sófin ìlànà rere ni. àlìmọ́kìfù sáà ní táwọn apá àdúró lórí rẹ̀ ò ní pé àlìjàwáàzù mútílà kọ́ ẹ wá ń ṣe sẹ́ríwù àlìjàwáàzù mútílà kọ́ ń pé àwọn àfa àkágbòǹdò pé ìlànà súfì o ìlànà rere ni èní. máa ṣe lọ bó ṣe wù ẹ́. máa ṣe lọ bó ṣe wù ẹ́. sáwọn àfa àsúná wọn ti sọ báwọn àwọn àfáà súnà wọ́n sọ pé nǹkan kan o pé ìlànà rere ni o wọ́n tún wá fikún wípé máa ṣe lọ bó ṣe wù ẹ́ kìí ṣe máa ṣe lọ níbàámu sí àlìkìtáàbù wà súnà sheikh ẹ sọ ní tẹ́lẹ̀ sọ yìí o ọ̀yá. Ah! bàbá inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un irú àwọn àfáà jákujàku tí wọ́n sọrú ọ̀rọ̀ ẹ sì kà wọ́n fún àfáà lọ́dọ̀ na yín náà ẹ yẹn ẹ kà fún àfáà lọ́dọ̀ yín sí ni àbí ibùnú kọ́ yimu. ibùnú jauzi ló sọ bẹ́ẹ̀ ni àbí ibùnú jauziya sheikh abdulkadir alijilani ló sọ bẹ́ẹ̀ rí ni masha allah this is serious matter this is serious matter ṣe àbúrò àlùfáà ló sọ bẹ́ẹ̀ rí ni àbí imam maliki àbí imam shafi olóko yín àbí imam ahmad inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀tún gbọ́ ẹ̀tún gbọ́ ẹ̀tún gbọ́ ọ̀yá bàbá. ìlú ẹlẹ́ẹ̀kejì náà wà tó dún nípa rẹ̀ àlejò wọ́ọ̀dù mọ́tà hmm. ìlànà tó ní ìlànà rere ni hmm. máa ṣe lọ bó ṣe wù ẹ́. gbọ́ngbọ́n máa ṣe lọ bó ṣe wù ẹ́ ìlànà rere ni máa ṣe lọ bó ṣe wù ẹ́ ṣé ìsìláàmù gan ṣe é ṣe bó ṣe wùyàn ni ìsìláàmù gangan gangan fún ara rẹ̀ ṣé a lè máa ṣe lọ bó ṣe wù wá. inú tí àtẹ ti kàńtẹ sọ yìí ẹ pìsẹ́ǹtì ẹ̀fàyè o ẹ pìsẹ́ǹtì tí àtẹ ti kàńtẹ sọ yìí pé súfì o ìlànà rere ni o máa ṣe lọ bó ṣe wù ẹ́ ibi tẹ́ ẹ ti ta i need it o i need it seriously i need it máa ṣe lọ bó ṣe wù ẹ́ sẹ́yìn lè sọ fẹ́nìkan pé kó máa ṣe islam lọ bó ṣe wù ú sẹ́yìn lè sọ fẹ́nìkan pé kó máa ṣe súnà níbi lọ bó ṣe wù ú bí kò ṣe bí àwọn sálàfù sọ́ọ̀lì ṣe gbọ́ yé so súfì ọ̀nà rere ni ẹ láwọn àfáà kan sọ bẹ́ẹ̀ wọ́n tún wá sọ wípé kọ́ máa ṣe lọ bó ṣe wù ú ọ̀yá. o gbọ́dọ̀ lórí ayé lẹ́yìn ní súfì. ẹ tún ni wọ́n sọ pé ò gbọ́dọ̀ lórí ò gbọ́dọ̀ lo ilé ayé láìjó ní súfì. ee bàbá. o ò ní rọrùn wọ̀. kẹ́ẹ̀ kò ní rí ọ̀run wọ̀ mọ̀détọ̀ gan sọ pé hmm. <laughs> ah! bàbá irú mọ́kìfù burúkú kò yẹ ká gbọ́ lẹ́nu yín o wàláyì mọ́kìfù burúkú ni ojú ọ̀nà súnfí ojú ọ̀nà rere ni máa ṣe lọ bó ṣe wù ọ́ tọ́ọ̀ bá ṣe súnfí kú ò lè rọrùn wọ̀ tẹ́ ń bá sọ pé ẹ sọ bẹ́ẹ̀ láì já sí pé mo rí fídíò yín màá sì máa sọ pé ẹ lè sọ bẹ́ẹ̀. mo mọ àwọn tí wọ́n lè sọ bẹ́ẹ̀ tí wọ́n sọ fún mi pé wọ́n sọ bẹ́ẹ̀ tí sì máa gbà pé wọ́n sọ bẹ́ẹ̀. nírú bàbá olómi tó bá sọ bẹ́ẹ̀ ó dẹ̀ wulẹ̀ sọ bẹ́ẹ̀ ni bàbá olómi sọ bẹ́ẹ̀ bàbá olómi ẹjọ́ ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n sọ bẹ́ẹ̀ oníkùránì ó sọ bẹ́ẹ̀ àfa àtúpa kan báyìí náà tí mo fún létí tiẹ̀ náà ó sọ bẹ́ẹ̀ pé ìlànà súfí ojú ọ̀nà rere ni máa ṣe lọ bó ṣe wù ẹ́ ọ gbọ́dọ̀ lórí ayé láìjó ní súfì àdánwò dé àdánwò dé o ọlọ́run o mọ̀ ṣe o irú ọ̀rọ̀ ilé wa ń kà irú ọ̀rọ̀ ilé wa ń kà bọ́ tàṣe sí gọ àwọn ọmọ ìyá yín nu TMC àwọn ọmọ ìyá nínú MSS àwọn ọmọ ìyá nínú tàdọ́múnù àwọn ọmọ ìyá yín nínú kí tó ni tàáwúnù àbẹ́yìn <laughs> àràkìyú nǹkan òun hmm? sheikh wàláhì wàláhì hamurun azim. àlìmọ́kì fùtàmí alijawazu mùtìlákọ̀ ẹ wá ń túmọ̀ sí wípé ojú ọ̀nà súfì ojú ọ̀nà rere ni máa ṣe lọ bó ṣe wù ẹ́ máa ṣe lọ bó ṣe wù ẹ́ ẹnìkan kan ò gbọdọ̀ lórí ayé láìdùn ní súfì ah! ọ̀rọ̀ tẹ́ sọ yìí lágbára o ó ní agbára o irú ọ̀rọ̀ báyìí kò yẹ kó jáde lọ́dọ̀ ẹni tí àbámọ̀sá àfà hmm. ẹnu ń sú fí ló yẹ kó ti jáde ó sì ti jáde lẹ́nu wọn sẹ́wọ́n á fi sẹ́ran yín sí wa ni ẹnu onísúfí lọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ ti jáde bàbá sheikh hayyakumullah tọba wa dá yín lójú sheik tọba dá yín lójú wípé àwọn àfa tí àwa àti yín jọ mọ̀ pé onísùnà ni wọ́n àwọn àfa tá à ń ṣe ìtìbáàrù sí ọ̀rọ̀ wọn kódà kò jẹ́ àwọn àfáà tẹnu ń kùn nínú àwọn onísúnnà ẹ dákun gbólóhùn súfí ojú ọ̀nà rere ni máa ṣe lọ bó ṣe wù ẹ́ ó sì gbọ́dọ̀ ẹnìkan ò gbọ́dọ̀ lórí ayé láì jẹ́ onísúfí i need the reference here we need the reference torí pé hmm, ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàánú wa o mọ̀jẹ̀ ń jẹ́ agbẹnusọ fáwọn olórí burúkú o mọ̀jẹ̀ ń jẹ́ agbẹnusọ fún àwọn ẹni èṣù o àwọn tèmi mọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ mi ò lẹ́nìkan ò sọ bẹ́ẹ̀ o but àwọn tèmi mọ̀ tó sọ bẹ́ẹ̀ àwọn oníṣúfì ni. ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ni bàbá olómi tó sọ lu similar statement yẹn bàbá olómi. bàbá olómi lẹ́kọ̀ọ́ èkó arómi sẹ́lẹ̀gbẹ́lẹ́gbẹ́. ẹni tó tún sọ bẹ́ẹ̀ òun ni oníkùránì àfọ̀níkùránì ẹni tó tún sọ bẹ́ẹ̀ òun ni àfa àpupa mo ti fóun náà lè sí ọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn tí mo dá àkọ yẹn òní sufi ni wọ́n àwọn ni wọ́n lè sọ bẹ́ẹ̀ sáwọn yẹn lè ń pè nígun kejì èèmọ̀ nú o tẹ́ bá tún sírò irú ọ̀rọ̀ tiwọn tẹ́ ẹ tún fún ní igun tẹ́ ẹ tún fún àwọn náà ní odidi igun ọ̀ràn ni o tẹ́ bá tún lè pe irú àwọn àwọn tí mo dá kọ ohun àti àwọn àkìtọ́ọ̀bù wọn bóyá ṣé wàá mọ́dà tìjárí ni o bóyá nìyásì ni o bóyá umaru fúti ni o bóyá ali arozimi ni o and so on and so forth tẹ́ ẹ bá lè fún àwọn yẹn nígun ṣé wàá mọ́dà tìjáni ò nígun nínú ìsìláàmù o ẹ lọ gbọ́ báyìí o kékulé yín ọgbọ́ kó sọ fún toko o ṣé wàá mọ́dà tìjáni nìyáàsì wọn ò sí inú igun kankan nínú ìsìláàmù igun tá a mọ̀ nínú ìsìláàmù igun tá a mọ̀ nínú ìsìláàmù. Hmm? alimazahibu al'arba alimazahibu al'arba mọ́dábù abu hanifa mọ́dábù maliki mọ́dábù shafi'i orúkọ yín hmm. eré èèyàn ńlá bá jẹ́ ó kọpọ̀ àti mọ́dábù imam ahmad igun tá a nu igun tá a mọ̀ kò tún sígun míì mọ́ lẹ́yìn igun mẹ́rẹ̀ẹ̀rin o igun míì ti bá ń bẹ igun tá à ní ṣe ti báàlù sí ni bóyá wọ́n ní igun kan igun àwọn gọ̀ ìríyà à ní ṣe ti báàlù sọ̀rọ̀ àwọn dàbí alára wọ́n ní igun kan igun kọ̀dàríyà àbí igun mọ̀tẹ́zílà àbí igun àṣàríyà àbí igun nìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làbígun ṣíà báwọn a náà sọ́rọ̀ àbí wọn sọ̀rọ̀ àwọn náà sọ̀rọ̀ náà ṣùgbọ́n ọ̀rọ̀ wọn kì wọlé so àlè ní ìtìbáàrù sí àlè máa ní ẹ àwọn àpá àpín méjì o àwọn àpá méjì wípé Imam Màlìkí àbọ̀ ànífà Imam Ṣáfì Imam Ahmadu wọ́n wà níbu kan lórí ọ̀rọ̀ yìí àwọn ṣíà náà wọ́n wà níbu kan kí ló kà wá ti ṣíà táàbì máa pè wọ́n nígun kí ló kàn wá táàbì máa pè wọ́n nígun kí ló kàn wọ́n. anyway sheikh hafizakumullah ẹ jẹ́ wá ní ojúṣe ibi tẹ́ ẹ ti rí gun kejì yẹn a fẹ́ mọ àwọn igun kejì yẹn sẹ́rígun àkọ́kọ́ òun ẹ̀ní ìdàtí sọ ni ẹ̀ní ìdàtí sọ ìtìgbà àkọ́kọ́ òun igun alimọ́níwù mùtìlákọ̀ọ̀nù ẹ̀ní ìdàtí sọ yìí n kò ká sí pé èmi jẹ́ agbẹnusọ fún igun àkọ́kọ́ so mo mọ àwọn tó sọ ọ́ mo mọ àwọn tó sọ ọ́ but igun kejì tẹ́ ẹ sọ yìí àlìjàwáàzù mútìlà kọ́ mi ò mọ àwọn tó sọ ju oṣù fi lọ. kò sí àáfàá alùsùnà kan tó sọ̀rọ̀ sufi tó wá gbé sórí àlìjàwáàzù mútìlà kọ́ kò sí àtà Ibn Taymiyyah àtà Ibn Taymiyyah. so àwọn tí wọ́n sọ tí wọ́n ní dúró àlìjàwásù mútúlà kọ́ lẹ́yìísú min ahli sunna wal a àzàkú wal haq. àwọn tí wọ́n bá dúró du àlìjàwásù mútúlà kọ́ ẹ̀wù wọn dáadáa fà wọ́n èyí ṣe ahli sunna ahli sunna làwa. batinan wa zahiran laila wa naharan sayfan wa shita ahlus sunna lawa insha Allah nanu min ahli sunna wal jamaa wa narifu ulama'ana àwọn àfáàwẹ̀ tó sọkúsọ wọn ò lè sọ pé awon kan nínú wọn wọ́n ní dúró àlèjàwáṣò mọ́tòlá kọ́ lórí ọ̀rọ̀ sufi wọn ò lè sọ bẹ́ẹ̀ mo jẹ́rìí wọn ẹ bá sọ bẹ́ẹ̀ tẹ̀rí ibi tá a rí sí àkàdé ó lè mọ́tò ti yín torí tí àlẹ́ rẹ̀ fi tó gbogbo ẹ̀yìn ẹ̀yìn tí àlẹ́ rẹ̀ pẹ̀tẹ́ ẹ sì ti rìn káàkiri ayé kò fẹ́ẹ̀ sí kọ́ńtì tẹ́ ẹ̀ fẹ́ẹ̀ dé rí àìmọye kọ́ńpẹ̀sì rẹ ti ṣe bẹ́ẹ̀ ni so ẹ ní gbogbo àwọn ìròyìn lára so ẹ wá mú bọ́tà fún wa àwọn àfáà súnà tí wọ́n ní ìdúró àlìjàwázù mútílà kọ́ afẹ́rì tí wọ́n ní ìdúró àlìjàwázù mútílà kọ́ táwa bùgbà táwọn àfáà yẹn sẹ̀lẹ̀ láyé bóyá àwọn àfáà sẹ́ńtúrì kejì ni o bóyá sẹ́ńtúrì kẹta ni o bóyá sẹ́ńtúrì kẹrin ni o káwọn olùyàn táwọn gan jẹ́ kódà ìtẹ́ bá fi sún fíròyìn nù wọn kò ní fẹnu ara ẹ̀ sọ pé mọ́kífù tòun ni pé àlèjàwáṣù mútúlà kọ́ tí ìtumọ̀ mútúlà kùrìà wà jẹ́ wípé oríire bẹ́ẹ̀ bí súfì wà máa ṣe lọ́bọ̀ bá ṣe fẹ́ tù ú ọ̀ gbọ́dọ̀ kú láìsẹ̀ súfì tìrì à ṣe ọ̀rọ̀ yẹn lágbára o ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí wọ́ọ̀dù ni àwọn súfì ó dì mú àwọn súfì wọ́n di gbogbo wọ́n di gbọ́dọ̀ yẹn mú ni pé kébí ọ̀kan náà àwọn ṣẹ́ẹ̀kù yín ọ̀kan náà àwọn ṣẹ́ẹ̀kù yín wọ́n sọ pé mọ́kìfù mẹ́ta làwọn àbá ní mọ́kìfù kejì àlìjàwázù mútúlàkọ́ àlùjábàtù mùtúlà kọ́ òun gẹ̀ǹgẹ̀ǹ wa ni wọ́n hámà mo mọ ní kùránì mo mọ̀ dáadáa kò ní pílè àlèmọ́kífù àlẹ́wálù tó bá ti pílè rẹ̀ kò ní rán kọ́mẹ́ǹtì lé lórí yọkànjẹ́kọ́ yọkànjẹ́kọ́ pátẹ́gùn lọ yóò àbọ̀ sórí àlèmọ́kífù sáání tẹ̀sítọ́ wípé àlèjàwásù mùtúlà kọ́ tí àlèjàwásù mùtúlà kọ́ yín wá ń túmọ̀ sí oríire ní súfì. Hmm. oríire ní sófì tó tún túmọ̀ sí pé máa ṣe lọ́bọ̀ bá ti pẹ́ so gbogbo gbogbo báwọn sófì ṣe ń ṣeun tẹ́ ń jagbèrè ohun tí wọ́n ń dé fìlà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ohun tẹ́mi ń gbé wọn tẹ́ ń bu yèpẹ́ jẹ tẹ́ ń da yèpẹ́ sórí ohun ẹ̀ tí ń wọ kálúwà yẹn sọ kẹ́wọ́n sí lọ bẹ́ẹ̀ àbí àwọn àfa àsọ bẹ́ẹ̀ pé wọ́n lè mọ̀ sí lọ bẹ́ẹ̀ ẹ̀ sọ àwọn àfa àsọ bá sọ bẹ́ẹ̀ fún wa next episode yín ṣẹ́gbọ́n ṣe next episode yín ìjáde àwọn àfa tí àwọn àwọn àfa tí wọ́n wà nínú àlìjàwásù mùtúlà kọ́hùn ẹ wà káwọn bọ́ta ẹ káwọn bọ́ta ibi tí wọ́n ti sọ bẹ́ẹ̀ ẹ kà bọ́ta tó bẹ́ẹ̀ gẹ̀tẹ́ tó ní wọ́n sọ wípé tí ọba ṣe súfì ọlọ́run ẹ́ lẹ́nu àbá àsú náà. ẹnu àbá àtúnà yóò lè tó àbá ti súnfì ọ̀dọ́run à ṣé ẹ bọ́ta o ẹ bọ́ta o bọ́ta o o so mí yẹn ti jẹ́ nìyẹn mo sì jẹ́nu ẹ mú kí ni jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ burúkú tẹnu àwọn o. tẹ́ sì dára lójú wípé àwọn àfáà súnà ni wọ́n sọ pé àsòfíà jahiza mutilakọ hàtú burhanakum in kuntum sadiqin burhanakum in kuntum sadiqin ẹyá ìgásẹ̀wájú ṣe ìgásẹ̀wájú ń sún mọ́kìfù sálítù. ẹ jẹ́ ń wo táìmù náà. Ah! mo kí fùsàlì sùn chàchàchà ẹ wò ó ẹ jẹ́ dádó báyìí ètò ọlọ́rọ̀ tí mo fẹ́ sọ lórí mọ́kìfù sáálítù ó gùn díẹ̀ ó fẹ́ tó ọ̀rọ̀ tí mo sọ lórí àlèmọ́kìfù lẹ́wà àti àlèmọ́kìfù sáání tabapapọ̀ ó fẹ́ tó ẹ̀rí ó gùn gan ni o ẹ̀wò ẹ̀rí tí wọ́n kọ́ lẹ̀ ó lọ sàlẹ̀ o sọ tí bá ní kí n dẹnu lé mi ní fẹ́ ká máa lo more than two hours so ó sì ń gba tó wà ní one forty five one hour forty five minutes ó sì ń gba báyìí so sheikh àwọn tí mo gbé sí wẹ́gbẹ́ ẹ̀dá kan má gbàgbé o ọlọ́run nípa ti ń jẹ́ o dáadáa yóò ní bàjẹ́ o ọlọ́run yóò ní rẹ́yìn o. Eh, àwọn èso tó jáde lára yín ọlọ́run ọba yóò ṣe wọ́n ní ẹni tí ó ní ìmọ̀ ẹ̀sìn jù yín lọ wọ́n polongo ẹ̀sìn jù yín lọ dákun torí ọlọ́run afẹ́ là lọ́wọ́ ìrújú ni fẹ́ẹ́ ti gbọ́ fà so afẹ́ là lọ́wọ́ ìrújú ni dákun so lórí àlèmọ́ kúfùlẹ̀ awálú ẹ̀ máa ń wulẹ̀ dààmú rárá lórí rẹ̀ àní ìdààmú tó sọ bẹ́ẹ̀ agbẹnusọ lèmi jẹ́ fún wọn mo mọ̀ wọn tí wọ́n sọ bẹ́ẹ̀ but alimọ́kìfù sáání alimọ́kìfù sáání tẹ́ pé ní alìjàwáṣọ mọ̀tílákọ̀ àwọn àfáà súnà tí wọ́n sọ pé ojú ọ̀nà oríire ni súfì káwọn èèyàn máa ṣe bí wọ́n bá ti fẹ́ àti pé tọ́ ọ̀bá ṣe súfì ọlọ́run hmm? àwọn àfáà súnà tí wọ́n sọ bẹ́ẹ̀ ẹ kù sí àwọn bọ́ta o àwọn àfáà súnà tí wọ́n sọ bẹ́ẹ̀ ẹ kò tí àwọn ẹ kò bọ́ ta mi ọmọ wọn ni o mi ọmọ wọn ọrọ ti sọ yìí ó sì ti ní ìdí pé ká bá ti wá lè fo bọ́ ṣe ìtẹ̀záàr tẹ ẹ wá ti wípé kẹ́ lọ lọ́dọ̀ fi ẹ wọn lára kò sí kankan nínú wọn. nínú àwọn apá súnà táwa ń ka síra wọn tá a mọ̀ tó lè sọ pé àsòfíà o jaiza mpila kan ẹ́n fàtọ̀ríkọ́ fàtọ̀ríkọ́ tù sòfíà tọ̀ríkọ́ tù lè kọ́ rírì fá fún àlùhù kàmà sí ìtùm wàlá wàlá búdà àhàdín àyẹ́dìkúlà lè jáde náà ńlá ìtọ̀rí ikọ̀ asòfìyà kò sẹ́nìkan tó lè sọ bẹ́ẹ̀ àti kó sì ń jẹ́ oṣùfì wọ́n sì báyìí ti jẹ́ oṣùfì kí láàrin tí pé kó sọ ìsọkúsọ náà ni ó sọ ẹnu ká fún lé sí ọ̀rọ̀ ẹ̀ ni pé ojú ọ̀nà súfì ìsọ̀nù kì í sojú ọ̀nà rẹ̀ ẹ̀sìn wo sì ṣe é ṣe bí ọba ti fẹ́ ó ṣe níbàámu sí àlèkìtàbù wa sunna ni tọ́ba wa kú sínú súfì o ó kú sínú kúfúrú á wà sàlàyé fún ẹ níta ṣe fún ni ẹ wò ó á pàdé lọ́la insha Allah ṣe ẹ má ẹ má bínú púpọ̀ ẹ má bínú púpọ̀ ẹ má bínú púpọ̀ bọ́rọ̀ ṣe gbà nìyẹn o mi ò pẹ́ níbọ̀dì mọ̀ kọ́rọ̀ mọ́ báyìí o níta ti mọ̀ pàdé nìyẹn o ìgbọ́tọ̀ bá ti wá sórí social media kò sí pípè lẹ́yìn mọ́ o kẹ́ ẹ gbọ́ báyìí ní ìsinyìí o mo ti fi ṣe kùsìkò láì sáfì mo ti fi ṣíde o the next person ṣe mo kọ rẹ̀ ẹ mọ̀ ẹ má kánjú ẹ jẹ́ ń tweet ọ̀rọ̀ sheik kìlẹ̀ ṣàfihàn ẹ jẹ́ ń tweet ọ̀rọ̀ sheik kìlẹ̀ ṣàfihàn alágbára ló alágbára ló ṣe é pé àsìkò ìjọba alágbára la wà yìí inshallah ẹ má wọrí wọn kálukú yóò gbọ́ ṣẹ́ríù àṣẹ́ríù àlùwáfí àlìkáfí àṣàmìlù ló kálukú ọmọ rí ní ìsìn ẹ má wọrí ẹ̀yọ́ sufi rùdúdù lẹ́yìn ọmọ rí ti rùdúdù rùdúdù rọ́dù bàdà rọ́dù bàdà rọ́dù rọ́dù bàdà rọ́dù lẹ́mọ̀rí àjọ máa ná ìmọ̀ ẹ lọ ni títí àṣírí ẹ̀yọ́ sufi yóò fi wá tú fáyé pátápátá. ẹ̀wọ́n ṣe bó ṣe wù wọ́n nìyà ó tí wọ́n bá ṣe bá àwọn òlúwa ìjẹ́ náà àwí. Ọ̀n ṣe bó ṣe wù ní ó ń ṣe bó ṣe wù ní wọ́n ti láwọn apá àkàn sọ bẹ́ẹ̀ àkàn orin títí àlọ́wọ́ ni àfẹ́mẹ́ tó sọ bẹ́ẹ̀. Mm-hmm. ok ah, wọ́n ń ṣe bó ṣe wù wọ́n ní báyìí o tí wọ́n bá ṣe báwọn olùwà ìtẹ́ náà o àfáà tó sọ bẹ́ẹ̀ afẹ́ mọ́ o àfẹ́ máa fà tó sọ bẹ́ẹ̀. ẹ sì darí wọ sàárè náà ni. Thank you. àwọn ń ṣe bóṣe mú ni wọ́n ti lára àbá àsọ bẹ́ẹ̀ wọ́n ti lára àbá àsọ bẹ́ẹ̀ àtàwọn etí òkú àwọn àbá yẹn ni. wọ́n ti láwọn àbá sọ bẹ́ẹ̀ sheikh zekulai ṣááfi ìlànà àfa sọ bẹ́ẹ̀ pé kí àwọn àfẹ àwọn àfa kan sọ pé kí wọn máa ṣe bó bá ti kó máa ṣe súnfì lọ bó bá ti fẹ́ àtọrin tí ó kọ àfa yẹn ni ká lọ bú tó pé lọ́nà ìṣe. Àbẹ́rẹ́ ìjọba ọ̀hún wọ́n ti ní ẹ máa ṣe súfì lọ́wọ́ bá ti wù yín wọ́n láwọn àfáà kan sọ bẹ́ẹ̀ ọkà ìlàrí wọ́n ti ń ṣe bó ṣe wù wọ́n báyìí àbí o káì eléyìí ń da yẹ̀pẹ̀ sára ní tiẹ̀ wọ́n ń ṣe súfì bó ṣe wù náà nu wọ́n ti ní mọ́ kíkù sá nínú máa ṣe súnmí bó bá ti wọ̀ ọ́ ádá lè mọ́ kí fáà ni àwọn àfáà tó sọ bẹ́ẹ̀ ẹ̀ dákọ̀ fún wa wà fẹ́ mọ̀ wọ́n ká lè mọ irú ibi tágbé wọn sí. Mhm. ẹ̀ ọ́ ṣe bó ṣe wù ní ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ láì lórí kodò ọ̀dà àbáhùn ìyanu bí ẹja ìyanu bí ẹja àgbódò ẹwọn nǹkan wọ́n ti láwọn àfáà kan sọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ àwọn àfáà tó sọ bẹ́ẹ̀ o mhm. ibi sàárè wọn wà yẹn o wọ́n láwọn àfáà kan sọ bẹ́ẹ̀ pé ẹ máa ṣe ṣubú bọ́ bá ṣe wù yín ẹ máa ṣe bọ́ bá ṣe wù yín wọ́n ti ń ṣe bó ṣe wù wọ́n báwọn ìsàárè hmm, nu o àlìjàwásù mùsùlà kọ àlìjàwásù mùsùlà kọ nù o. ẹ o. ẹ ẹ. Hmm. àlìjàwásù mùsùlà kọ nù o. Ah, ó ṣe bó ṣe wù ní bí ọba ti bá kò lè wà lẹ́jẹ̀ náà bí ọba tó síbi sàárè kẹrì kò lè wà lẹ́jẹ̀ náà wọn láwọn àbá kan sọ àwọn àbá kan sọ tó fẹ́ mọ̀ wọ́n o tó fẹ́ mọ̀ wọ́n o. ẹ̀yin tẹ́ ẹ rí náà lẹ́sọ̀ọ́ bíi táfà ti sọ bẹ́ẹ̀ fún wa o mi ò rí o.

ohun etí ẹ̀dùn ìwọ́n <laughs> náà jọ lọ ṣe stúdíò kọ́ wọ stúdíò kọ́ bẹ̀rẹ̀ orin orin ló sún kí máa kọ kú. sheikh zikira ṣaafi yìí kẹ tó lọ sùn lálẹ́ yìí ẹ bá ní gbá orúkọ àwọn àfáà tí wọ́n jẹ́ alu alimọ́kífù àsáni alẹ́rìnà kọ́ọ́lù iná sòfíà já ìzà mútlàkọ́ àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ẹ bá ní gbà bọ́ọ̀ta àwọn tí wọ́n sọ pé ojú ọ̀nà súfì onítọ̀rí kọ́ ojú ọ̀nà rẹ ní afẹ́mọ́kọ wọn àsìfẹ́ rí àkọsílẹ̀ wọn àwọn tí wọ́n sọ pé ẹ máa ṣe súfì lọ́bọ́ bá ṣe fẹ́ ẹ̀ afẹ́ dá wọn mọ́ o àwọn tí wọ́n sọ wípé àwọn tí wọ́n sọ pé kí ni kẹta náà pé tó bá ti súfì ò lè wà lìjẹ́ náà àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ afẹ́ mọ̀ wọn lọ́la insha á tẹ̀wájú subhanaka Allahumma wa bihamdika ẹ bá mi ṣíà prógámù yìí o ẹ bá mi ṣíà rẹ̀ ẹ bá mi ṣíà rẹ̀ o kó dé ọ̀dọ̀ àwọn TMC MSS nàkọ́mú yóò gbogbo yín tẹ́ kóra yín jọ ohun tẹ́ kóra yín jọ kẹ́ gbọ́ ọ kí ló ń súnfí òwọ́n láàrin ló ń súnfí kò wọ́n láàrin.